alhamdulillah ní báyìí àbọ̀ ti ìpele ti arba'in an-nawawiyya èyí tí ó jẹ́ àwọn hadith tí àfáwà abu zakariya muhyiddin bin sharaf an-nawawi tí wọ́n kó àwọn hadith kan jọ láti fi ṣe wá ní àǹfààní gẹ́gẹ́ bí mùsùlùmí àwọn àfáwà tí wọ́n bá wa ká òṣèlú tàlátàtà ní àwọn náà náà yíwájú òkú àná ni wọ́n wà kọ̀ntínú pẹ̀lú àtìrà hadith náà kọ́lọ̀kù wà ṣe ní ìrọ̀rùn fún alhamdulillah والصلاة والسلام على أشرف المرسلين وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. هذا في بلدي الحديث tí a bá lọ wo tíra tí a sọ fúnra wa yìí ike tíra tá ṣe hadith ẹ̀rí pé tíra tó gbajúmọ̀ púpọ̀ ni tó jẹ́ pé gbogbo àwọn tí alágbà ilé ẹ̀kọ́ secondary school kọjá ẹ̀rí pé hadith yẹn ó gbajúmọ̀ púpọ̀ ipe fourteen eh, collections of anawawi so wọ́n máa ń pè tó jẹ́ pé anawawi anawawi tí wọ́n bì ní àárín yẹn so tíra hadith alálàyé ah, nípa arákùnrin pọ̀ lórí ẹ̀ kí tí wọ́n ọ̀kan nínú àwọn àbá àgbà ṣe bá àwọn náà ṣe ìgbìyànjú nínú ẹ̀sìn tí orúkọ wọn jẹ́ Muhyiddin tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú Abu Zakariya Yahya bin Shafiddin An-Nawawi Ash-Shafi'i òun ni orúkọ àfá àti kókó tó àyíjọ a àwọn àdísì fọ́tì ogójì àdísì òun ni àfáà sàjọ nínú tíra yìí tábàlọ̀ wò ó kéé ṣe pé àfáà kan kọ́ bọ́mọ́ àwọn tíra hadith wọ́n sa hadith kọ̀ọ̀kan jọ wọ́n ti wo hadith kọ̀ọ̀kan wọ́n wo pàtàkì hadith kọ̀ọ̀kan òun ni wọ́n fi lọ́fà àti wọ́n fi kó àwọn hadith yìí jọ tábàlọ̀ wo pé tábà ń sọ̀rọ̀ lórí pé àwọn kọ́ ni àkọ́kọ́ àfá tí ó kọ́kọ́ pé hadith àmì tí kọ́ sí hadith ìjọ inú àwọn àfá àgbà tí wọ́n ti kọjá lọ síwájú tí wọ́n kó hadith kọ́ sí jọ ọ̀hún náà ni alimam abdullahi bin mubarak ó gbajúmọ̀ púpọ̀ náà àfá salaf gẹ́gẹ́ náà ni àfá muhammad bin aslam atusi gẹ́gẹ́ náà ni àfá alhassan bin sufyan an wa abubakar al wa abubakar bin ibrahim wọ̀dáàrù kùtìrì wọ̀lháàkì wọ́bùn lọ́àìrì gbogbo àwọn àbá àtàdápọ̀ yìí àwọn àbá àgbà nínú ẹ̀sìn ni wọ́n tó pé àwọn náà ti ṣe ìgbìyànjú tí wọ́n lórí pé wọ́n sa àdíìsì ogójìjọ tí àdíìsì ogójìta àṣàjọ yìí ìta àgbàlẹ́ pẹ̀lú ẹ̀ òun ni pé kí àwọn èèyàn kí wọ́n kọ́ ní kán mọ ìtumọ̀ àwọn àdíìsì kán wọ́n há àwọn àdíìsì lórí kán sì máa wá lo àdíìsì gbogbo ìdájọ́ tó wà nínú àwọn àdíìsì kán máa lò alimọ́bù náà wà rahimahullah nígbà tí àwọn afẹ́ kó tíra àdífì ìjọ wọ́n sàlàyé fún wa nínú muqaddima tíra náà ipé humma minal ulama man jama'a al-arba'ina fi usuli ddin ṣéèkù ní àwọn tí ó jẹ́nu àwọn àfá tó jẹ́ pé fọ́tì hadith láwọn tó jọ sí wọn wọ́n kó jọ ní àwọn tó wọ̀báàdù ìfìlìkọ̀rọ̀ ibi ìbẹ̀rẹ̀ ọdún tó hadithi kan ti táwọn kójọ yìí wọ́n kójọ lórí àwọn tó ní ti pẹ̀lú practice ẹ̀sìn ni báyá bí àwọn bá ṣe kírun àwọn bí àwọn bá ṣe máa wà ìwà dáadáa ní ká máa sòdodo ká máa pàrọ̀ gbogbo àwọn àwọn tó ní ṣe pẹ̀lú kòrónù ẹ̀sìn pẹ̀lú àwọn ìdájọ́ àwọn àṣà tó wọ́n àwọn àfáà míì wọ́n kó ti wọ́jọ ẹlòmíì àdìsí tó ń tẹ̀lé kọjọ ó ta àwọn àdìsí tó tó lára bí àti sọ̀rọ̀ nípa al-jihad tí ká jagun sójú ọ̀nà Allah subhanahu wa ta'ala wa ba'duhum fi zuhud ìsìn bẹnu wọn pé àdìsí tó ti tẹ̀ tó kọjọ ó kọjọ lórí az-zuhud ìráyíká kó láti rí pé iye ayé yóò jẹ́ kankan láti mú bí ń tí gẹ́gẹ́ bí Allah subhanahu wa ti mú nítorí pé àwọn àdínkù wà wà lè wọ̀tí ńlá ó ní ilé ayé tẹ́ rí tó wáyé pé ilé ayé yìí tó wá sí kó bá wọn èdè jàná àbàrúdọ̀ ilé ayé bá wọn ìyẹ́ ìlú ti ní tábàgbé tó lè kéèrè tó wáyé pé ilé ayé ẹ̀ wá wé tó wá tó ìyẹ́ ìlú ti àmá yẹn òwúrò níwájú aláṣùmánà wọn ààrá òun là nínú òfin kàákún tí ó gbogbo lẹ́yìn àwọn àbá mi bẹ tí wọ́n kó tí àjọ lórí wọ́n kó àdìsí fọ́ọ̀tì jọ gbogbo àdìsí fọ́ọ̀tì yóò tí ń sọ̀rọ̀ nípa kíni báwo ni a ti ráyé ta ọ̀bá dùn fil àdáàd ìbẹ̀rù àwọn afá tí wọ́n kó àdìsí fọ́ọ̀tì jọ jọ tó pé nípa àwọn àdáàd nípa àwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ kó láti sùn kí

tó ṣékù wá ní gbogbo àwọn yi yìí ó ní kò sí tí wọ́n gbà lérò ó ti báyìí ní ìkúta ọdún ní wọ́n gbà wọ́n gbèrò pé káwọn yóò wà ní ìmọ̀ ká ní ìmọ̀ tó jinlẹ̀ nípa àwọn nǹkan wọ̀nyí ni. alimami náwó lọ sínú ọgbà ó wá ní wọ̀kẹ̀dọ̀ àìjọ àti àgbáyé hada

lẹ́ẹ̀tọ́ ẹ̀kọ́ wọn tó ṣe nípa àgbà ẹ̀rùn nípa àwọn àdìsí tó dáwọn èèyàn kójọ yìí mọ́mù náà rà mi wá sa àdìsí gbogbo tí àwọn ọmọbìnrin kọ̀ọ̀kan yìí kéèké mi wá sa àdìsí fọ́ọ̀dì tó kọ́ sàkọ́ gbogbo nǹkan wọ̀nyí lọ́pàá tó ṣe ẹ̀rì nípa òkú ẹ̀rì nípa ìpìlẹ̀ ẹ̀sìn ẹ̀rì nípa àwọn ẹ̀rì nípa àwọn ẹ̀rì àti nípa ìráyéta gbogbo àwọn wà ní òun náà ló gbà tó ètò gbogbo àwọn àbá wọn fi wá ní àkólítàn púpọ̀ sí àlàrùbá òun nàwàwíyà yìí tó pé ẹ̀rẹ̀ tó ti ṣáríwù rẹ̀ ṣáríwù mi bẹ tó pé volume ní ìtẹ́ ọ̀ká ṣáríwù mi bẹ tó pé wọ́n ti wà kọ́ńtà yìí pé kókó bá lè so àwọn ṣáríwù orí orí náà wá ṣe sí pé àwọn àfá náà àfá àgbàdàn ti lọ àlìmọ́ àwọn ìgbìmọ̀ ìdàrí kékeré ẹ̀yìn ìṣòro wọn ti ṣáríwù rẹ̀ àwọn àfá wa nítòsí ṣe é mọ́ ìgbìmọ̀ ìgbìmọ̀ so nígbà yìí àmọ́ àwọn tó gbìyànjú lórí ẹ̀sẹ̀ pé gbogbo àwọn àdìsó wà ní ẹ̀ títí tí wọ́n tún fi yàtọ̀ púpà ẹ̀rọ ní ìdíje gbogbo àwọn àdìsó wà bẹ́ẹ̀ wọ́n gbìyànjú gbogbo ẹgbẹ́ fún mi àwọn àdìsó lálàáfíà rẹ̀ ìkòkò tí a nípa lọ kan bẹ́ẹ̀ lọ́la wípé a gbàdá wa wọnú fọ́sí kọlẹ́sì lọ́wọ́ nàwáwí àdínáwáwí àríwé àdíbi sí òlára àti àìbẹ̀bẹ̀ kò sí nǹkan tó jọ. so eléyìí òun ni tó tún káfí mọ́ pàtàkì síra yìí ìgbésẹ̀ ìsẹ̀kúrà àdìsù láàrò pé á ìjọ lálàáfíà bẹ́ẹ̀ àbí ìjọ lálàáfíà bẹ́ẹ̀ gbogbo ẹ̀ ló lálàáfíà gbogbo ẹ̀ ló sì ní ṣe pẹ̀lú àwọn tó ṣe pàtàkì nínú ọ̀rọ̀ ẹ̀sìn wa tó ṣe gbogbo wa lágbọ̀rọ̀ ní ìmọ̀ nípa rẹ̀. so àwọn àdìsù ní ìbílẹ̀ rẹ̀ òun náà ni àdìsù àmúrin mọ̀mìnì gbogbo àkáńtì síra عمر بن الخطاب رضي الله عنه علي نعم عن امير المؤمنين ابي حفص عمر بن الخطاب رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لكل امرئ ما نوى فمن كانت هجرته إلى الله ورسوله وتقوم إلى المنه والمنه ومن كانت هجرته إلى دنيا ومن كانت هجرته لدنيا يجيبها أو امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه رواه إمام محفظين أبو عبد الله محمد بن إسماعيل بن إبراهيم بن المدير بن البخاري وأبو الحسن مسلم بن الحجاج بن المسلم بن كشري الباغوري في صحيحيهما اللذين هما أصح الكتب المصنفة سئلين حديث في أفاق صبر حديث أنا بقوم تلا لو حديث جاء بعد سلايط أنا أما أفاق صبر بقوم نفا حديث حديثي آه، تبا لو تسبر أريد ìwà Umar bin Khattab radiyallahu anhu òun náà ni kọ̀lífà ẹlẹ́ẹ̀kejì lẹ́yìn Ànábì sallallahu alaihi wasallam Umar bin Khattab ó gba ìsìláàmù lẹ́yìn ọdún kẹfà tí ìsìláàmù bẹ̀rẹ̀ ni Umar gba ìsìláàmù àwọn ìgbé ìrẹ́ Allah subhanahu wa ta'ala dákun báwa kó ìgbà Islam pẹ̀lú kan nínú àwọn arákùnrin méjì alákọ̀ọ́kọ́ ni Abu Jahl Abu Jahl òun alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì ni Umar bin al-Khattab ní ìjà lẹ́bi sọ̀rọ̀ pé àwọn méjèèjì tó tọ́kùn látìgbà tí ó mọ̀rò òkúnnù náà tọ́lù wá gba ìsìlámù gbogbo àwọn tí ti rí dáadáa tó wá bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ tí ò bẹ̀rẹ̀ ṣẹlẹ̀ tẹ́lẹ̀ kí ni wá lọ́gbà àwọn kan ẹni pé ó bọ̀ wọ́n tí àwọn ẹni sí ìsìlámù kọ̀ọ̀kan bá àwọn máa ń gbé bàmá ó bọ̀ ló bá gbé ìsìlámù rẹ̀ jáde ó gbé ìsìlámù jáde ní pé ẹni bá tọ́ bẹ́ẹ̀ kọ́ wá bá wọn ẹni bá tọ́ bẹ́ẹ̀ jáde tó ń jẹ́ mùsùlùmí òun làwọn kan tó wá fún àwọn yòókù náà ní ọkàn pé ah ẹ̀yà máa jáde látàkọ́ ìmọ̀lùkọ̀ ìsìlámù ẹ̀rú gba àwọn agbègbèrí ibi ah, á ẹni àwọn tá a gbọ́kànlé tí ó bá wa tó fi ti ànẹ́bí tí ó bá wa kẹ́kẹ́ ìsìlámù lẹ̀ òun náà ló ti mùsùlùmí. olóògùn àpàtọ́ òun ni àkọ́kọ́ ẹni wọ́n bá bẹ̀ ní àdúrú mùsùlùmí. àwọn bá inú àwọn akẹ́kọ̀ọ́ tó jẹ́ àkọ́kọ́ ní Umaru ṣe ọjọ́ ìwáwó àti òun náà ní pé Umaru òun làkọ́kọ́ ẹgbẹ́ kọ́kọ́ sí ó ṣe ìṣẹ́ àti ẹ̀dí gbangba ni nígbà tí gbogbo àwọn ẹ̀dáwọn ẹ̀yà ń dọ́gbọ́n pé ẹja gbapọ̀ ẹja ti láyìí nígbà tó ó ṣe ìṣẹ́ àti ẹ̀ ó tún àbá ń fẹ̀ rí ìgbẹ́tọ̀ ìdúgbẹ́ ṣe ìṣẹ́ àrùn ẹni bá tó bẹ́ẹ̀ kó wá dá lọ́nà so àwọn kan kọ́ ẹyẹ tó ní àwọn nǹkan tí ẹ̀sán ló jẹ́ fún ọmọ tó ní pé ànábì sallallahu alaihi wasallam ó ní ká ń pé ànábì ó bá wà lẹ́yìn òní ó bá wù jẹ́ àmọ́ kò ká nàbí mi máa lẹ́yìn ànábì sallallahu alaihi wasallam nínú àwọn nǹkan tí Umar òun náà ni pé kí àwọn màláìka máa gba ẹnu Umar sọ̀rọ̀ ọ̀rọ̀ tí màláìka ọba gbé wá Umar wo ti wọ́pọ̀ sọ̀ jẹ́jẹ́ lọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam àwọn eléyìí ó pọ̀ nínú Al-Qur'an pé pé Umar wo ti wọ́pọ̀ sọ̀ fún ànábì pé ànábì ò ti á ti báyìí irú ni ọ̀rọ̀ hijab Umar radiyallahu anhu ó sọ fún ànábì pé rẹ̀ ànábì mo mà ní kọjá ṣàkàn àwọn ah, ìsáwọn ìyàwó rẹ̀ ká máa lo ìyáàb ká máa kọ́bà gbogbo ara kẹ́nìkan kọ́ mọ̀ ní wọn àtẹ̀yànrẹ́ àtẹ̀yànkú gbogbo ọlọ́wọ́n ojú ní àwọn ànẹ́bí ṣe lẹ́yìn òjá sọ́rúgbà tí ó yàwá ìdí kò pẹ́ tí àyà ti sọ̀kalẹ̀ ní àyà ìjà gbà sọ̀kalẹ̀ ìgbé kí àwọn ìyàwó ànẹ́bí o ká máa lo ìjáàb kó tó wá dúró àwọn àyà mi tó wá sọ̀kalẹ̀ nínú àwọn àyà ìjáàb tó gbogbo mùsùlùmí láti bá àwọn ìsìn pé gbogbo ká máa lo ìjáàb inú ayá tó tó sọ̀kàrẹ̀ lágbọ́rọ̀ látara tó rúnà rọ̀bí ọlọ́ àrùn ó ti sọ̀rọ̀ yẹn síwájú kó tó sọ̀rọ̀ òun náà nígbà táwọn ìyàwó ànẹ́bí tí wọ́n fẹ́ gángọ̀ lórí ànẹ́bí tó kọ́ párúkọ̀ wọ́n fẹ́ máa bá wọn jà tó lọ́rọ̀ bí ọlọ́ àrùn ọwọ́ akọ́ fún wọn tẹ̀lé ayá tó wà ní sọ́dún tàrí pé àtàrọ́kùnrin ń sọ tó bá lé gbogbo orí ìyanu tó ní òfẹ́ yín wá títí àwọn sùhánù ọ̀tà aláko wá fún láwọn ìyàwó àwọn ìyàwó gidi sájẹ́ mọ́mì ní ọwá ka àwọn òròyìn sájẹ́ ẹni tí máa dọ́kítà aláwọ̀ sùhánù ọ̀tà alá sájẹ́ olódodo wọ́n jẹ́ ọwá ka ogun ẹ̀ ìgbà tí wọ́n rọ sọ̀rọ̀ yìí kò pẹ́ sígbà náà ní màláìka ti dénú ọba mú àyà ẹ̀wá ọwá sọ bẹ́ẹ̀ fún anábì sallallahu alaihi wasallam àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní pa àwọn ọ̀rọ̀ tí aláwọ̀ sùhánù ọ̀tà alá sọ̀kalẹ̀ ẹgbà tí ọ̀rọ̀ tí wọ́n wá òun náà ni aláṣẹ àwọn mòmìnì lásìkò rẹ̀ òun náà ni àkọ́kọ́ ọ̀pọ̀lífà tó jẹ́ iṣẹ́ iná ń jáde lóòrùn tí ó máa wádìí káàkiri igbó igbó làwọn èèyàn ṣe ń O ó mọ̀ wọ́n tí ọlọ́run àrùn inú nǹkan tí máa ń ṣe òun pé tó bá wá kọjá nìkan yóò kọjá yóò máa kọjá ibi tí ti dáàmà ìgbà ẹ̀dá kan tó jẹ́ aláṣẹ ní

èwo lẹ́yìn tó dáná fún wa wọ́n wá sọ pé kò sí ìkankan o òkúta rẹ̀ ó ní pé kókó ń jáde fún wa kábi sùn lọ ni ló tó ń fi ṣerú nǹkan báyìí. a ọmọrù inú ọmọrù bàjẹ́ pé aha ah, àwọn tí ń bẹ lábẹ́ mi tí ń ṣe ìjọba lórí àwọn ẹbí ń pa báyìí ọmọrù wa lọlé. wọ́n wá gbẹ́dẹ̀ sùn báyìí wọ́n wá ní ọyá ẹ bá ń gbé ẹ bá ń gbé àpò jẹ ẹgbẹ́ sí lẹ́yìn. ẹni tó gbé ọmọ ọ̀dọ́ rẹ̀ wá ah, wọ́n ní gbogbo ogun lẹ́yìn tí wọ́n gbọ́ ìgbà ìgbà náà wọ́n bá gbé ẹrù ẹgbẹ́ ìgbà ní ìdí ẹrù ẹ̀fọ́ àmì òun fà tó mọ̀ ọjọ́ lọ àwọn agbóúnjẹ ọwọ́ agbó lọ. òun ló fà tó ti wà lápọ̀ọ́lẹ̀ ìgbà ó mọ̀ ọjọ́ lọ àmì àwọn kan wá bá níbi aláwọ̀ tó dé ọ̀nà wọn jí ìlú òjá ìdí ìgbà ní ìmọ̀mí nìmọ̀ wọn ní àwọn abẹ́rẹ́ ọmọ ìgbà tí wọ́n wá dé bẹ́ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ pé ẹ̀dákan abẹ́rẹ́ ọmọ ọjọ́ lọ àmì wọn ni ó mọ̀ ọ̀rọ̀ olówó alábẹ́ ìjìlọ́ kankan tó sùn wọ́n bá wọ́n kàpọ̀ bá àbájá ti tẹ́ pé bí i máa sọ pé bí lẹ́gbà lẹ́gbà àgbà ti jẹ́ tó bí sùn ó máa wá sọ kalẹ̀ síbẹ̀ ẹ̀yìn ọwá jẹ́ ọwá tí ó máa ọwá sọ̀rọ̀ kan fún ọmọ ìjọ yẹn orí orí àkọ́ǹtà wàdà ọlọ́ ìdájọ́ lórí àwọn èèyàn kò sì ti déédéé láàrin àwọn èèyàn wà ní ìta wà ní ìta wà ní ìta ìgbé látara ìdájọ́ tó ń ṣe látara déédéé tó ń ṣe láàrin àwọn èèyàn olófin wá fún ọ níyọ̀dá láti sùn lábẹ́ ẹgbẹ́ báyìí pé ibi ọkàn rẹ balẹ̀ so àwọn aláṣẹ àwọn aláṣẹ láti látàrí táyé ní ọkàn rẹ balẹ̀ wọ́n ti wá àwọn tó wà lọ́bì kan olùdókòwò ọ̀sẹ̀ kan àwọn kó sọ̀rọ̀ ìgbó tó lọ́pọ̀ burúkú ẹ̀gbẹ́ nínú ìṣẹ̀lẹ̀ tẹ́lẹ̀ bá àwọn kan wà tó gbé wọn lè lọ dá wọn lọ́nà tẹ́lẹ̀ bá àwọn kan wà sọ́lẹ̀ ta burúkú wọn. àwọn àgbẹ̀wò ọ̀rọ̀ tó ọba àmì kéjì ẹ̀rọ òkú ẹnì kan ó jọ wá bá wọn pé nínú mẹ́sẹ̀ fóun. ó wà ọ̀rọ̀ tó ọba àmì nígbà tí wọ́n tó wá ní ìgbẹ̀yìn látara ìdájọ́ Umar ti tẹ̀lé wọn lórí tí ò tẹ́ lọ́rùn òun wá ń ní ọgbẹ́ tó wá wá ń ń wá ẹwẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ òwe àjámà tó bá báwọn ojú ọwájú àwọn ara ọ̀la bá yóò padà jàre o bẹ́ẹ̀ bí ní nǹkan tó ń sí fún tó wò fún lẹ́tọ̀ ẹ̀fẹ́ kó fún so gbà tí wọ́n wá wà bẹ́ẹ̀ ẹ wá máa wo ẹwu àwọn tàbí àtẹ́bí ẹwà àwọn sálà kó má mú jẹ́ ìrora lọ́wọ́ ọwọ́ ayé arákùnrin kan àwọn sàbó sọ̀kòtò rẹ̀ láti ọjà àkókò pẹ́ tó má mú sọ fún lórí ìrora náà pé ẹ̀sọ́ fún arákùnrin ẹni kó ka gbòòtò rẹ̀ sókè tó sì fẹ́ jẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ìnira ìdún ṣe àmọ̀ ògùn màrún fún náà yà ní mú kàkà ṣòwòtò mọ̀ pé wọ́n ṣe é fún ìdúkú ni owó wà lórí ọwọ́ aṣọ fún Abdullahi ibn Umar radiyallahu anhu ó ní tó wájú àti ọba tó bá ti kú tán ní pẹ̀lú gbogbo òṣèré yìí ní ìlágbára tí bá kú tán lọ sí ọ̀dọ̀ Aisha radiyallahu anha lọ sálámà sí Aisha tó bá wá sálámà sí Aisha ó wá sọ fún pé Umar má dákọ̀ àmúrù mùsùlùmí ìlú tó ń gbé yìí ń tẹ́lẹ̀ lọ́pàá kò tí kú ó lásìkò ẹni tó bá débẹ̀ sọ fún pé Umar torí pé mo ti kúrò ní àmírù ìmòmí nínú gbà wọn wọ́n sọ fún pé mo ní mo fẹ́ tọrọ ìyọ̀ǹda ipé kí n sùn sẹ́gbẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam àti kí Abubakar wà nígbà tí wọ́n lọ wá kú abúlé mọ́ lọ wá gbọ́dẹ̀ wọ́n lọ bá Aisha ah! Aisha wa ní ibi tí ń bẹ lọ́kàn ipé òun gbọ́dọ̀ fúnra àwọn òun gbọ́dọ̀ sùn síbẹ̀ gbogbo ní yàrá àwọn òun fẹ́ sùn sẹ́gbẹ̀ẹ́ Ànábì sallallahu alaihi wasallam ni ah! àbúgbà tí wọ́n lọ wá sọ̀rọ̀ rẹ̀ yìí òun yọ̀ǹda rẹ̀ fún ọmọ ó ń gbé kalẹ̀ fún Umar radiyallahu anhu òun náà ni àyà tí Allah subhanahu wa ta'ala sọ pé wa yusiruna ala anfusihim walau kana bihim khasasa so wọ́n máa ń ọjọ́ tí ó sọ báyìí tí ó sọ báyìí wọ́n sì gbé bẹ́ẹ̀ lòdì wọ́n lè wọ́n láti ní ní tí ó ti rí fún parí ìrìnà bí bá ti jẹ́ ní tó ti lọ ó sì gbé ọ̀lẹ̀ fún ìdí bùkátọ́ pé látà ń bẹ̀rẹ̀ àti wọn náà bá kúrò bẹ̀rẹ̀ ara wọn náà ó sì gbé bẹ́ẹ̀ lòdì àṣà ọjọ́ ọlọ́wọ́ àwọn àwọn tó ń lè wọ́n rà òun yọ̀ọ̀dà àwọn àti Aisha radiyallahu anha ó wá ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní òun èlò hijab òun èlò hijab nínú ilé tó wá wà nílé ọmọ rò pé àrí bàbá òun àrí ọkọ̀ kò lọ́wọ́ ọ̀sán àná ọ̀tà látara ìtìjú tó ń gbọ́ náà ó fún ilé ìṣúná tó ń tó lágbàá ti tún náà ìbílẹ̀ ọmọ ilé hijab ní ààyè yẹn. So eléyìí díẹ̀ nípa ọmọ ìwọ̀n tó wà àná. Ànábì sallallahu alaihi wasallam ó ní àwọn màlákàá ní ṣètánì ṣètánì tí Umar bá gba ojú ọ̀nà kan ṣètánì ó pàdé òjì rẹ̀ ṣètánì ó fẹ́ pàdé Umar Umar ọjọ́ aláwọ̀ àná tó bá ikú Umar bọ̀ báyìí ṣètánì ó pàdé òjì rẹ̀ ẹ wá wo àwa tí ṣètánì ń sá fún wa ní àbí ṣètánì mú alọ́rẹ̀ ayò ẹ̀rọ bí ti ṣètánì wọn jọ ń gbóhùn lóye pẹ̀lú ṣètánì látara tó fún mi látara pé ó jìnà sí òfin Allah subhanahu wa ta'ala látara pé ó jìnà sí Allah subhanahu wa ta'ala so hadithi Umar lọ́wọ́ gbà wá àbí hàn bàbá Hafsa Hafsa yìí yàwó ànábì sallallahu alaihi wa sallam ìkánú yàwó ànábì tó jẹ́ ọmọ Umar òun náà ní Umar àtọ́ radiyallahu anhu qala ó sọ báyìí pé sami'tu Rasulullahi sallallahu alaihi wa sallam ó ní mo gbọ́ tí ànábì sallallahu alaihi wa sallam yàkúrò sọ báyìí pé tábàlọ́wọ́ owó ẹ̀sọ́ sami'tu yàrin mo gbọ́ ó tún wà pé ó wọ́n rú pé tí ara rẹ̀ gbọ́ báyìí ni láti ẹnu ànábì sọ̀rọ̀ wá wà rẹ̀ ìwọ̀ sọ́lá tí ànábì ń sọ ọ̀rọ̀ yìí. ó ní ànábì wa sọ pé innamal a'malu binniyat dájúdájú gbogbo sẹ́ binniyat pẹ̀lú àníyàn wọn ni gbogbo ó dẹ̀ bá ti láyé yìí pẹ̀lú àníyàn ni ìdájọ́ tó yí ìdájọ́ ní ládá ni a ti àníyàn rẹ̀ sí ká tó gbé ìdájọ́ lé lórí wà ní nà máa lè kú lè mọ̀rí ẹ́ máa dá wa gbogbo tí a ní ìyẹn bá gbà lérò yàní òun náà ni ó mọ jẹ́ tiẹ̀ tó wáyé tó dáadáa ló gbà lérò tó fi ṣe tó ṣe dáadáa òun náà ni ó tó bá dẹ̀ pé kéde ti àwọn ìlú ti àwọn subhanahu wa ta'ala ló fi tó ṣe yìí ìtí ó mọ náà ni pé kò ní rẹ̀ gbàgbà lọ́dọ̀ àwọn subhanahu wa ta'ala. àníbi ó ní fàmàǹkárì tí ìjọ fún ilẹ̀ wáhí wọ̀rọ̀ tó lè ipe ẹni tí ó bá jẹ́ pé hijira àti ẹ̀ tó ṣe ìṣípò padà rẹ̀ láti Mẹ́kà lọ sí Màdínà tó bá ṣe ilẹ̀ wáhí wọ̀rọ̀ tó lè tó ṣe lọ́sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala wọ̀rọ̀ tó lè àti lọ́sọ́dọ̀ Nabi sallallahu alaihi wasallam nítorí pé lásìkò tí òun náà ni Madina mátánà ti ṣe ìjírá yóò kẹ́ ẹ̀bẹ̀ kan yóò wá ṣe ìjírá fọ́dọ̀ Nabi sallallahu alaihi wa sallam yóò sọ wà pẹ̀lú àdájú yóò máa rẹ̀ ẹ̀sìn àdájú lọ́wọ́ yóò máa rẹ̀ súnmọ́ àdájú lọ́wọ́ yóò jọ máa jagun òun náà ni túmọ̀ pé ilà wáyé wa rasulihi yóò ṣe ìjírá fọ́dọ̀ Nabi sallallahu alaihi wa sallam kìí ṣe pé yóò ṣe ìjírá lọ sí Madina yóò wá lọ ìlú kan ní Madina yóò wá lọ dálé ṣẹ̀kọ́ yóò wá lọ padà lọ sílẹ̀ kò ní wà pẹ̀lú sallallahu alaihi wa Ànábì sallallahu alaihi wa sallam ọwá nípa ìjọ́sùrú ila Allahi wa rasulihi. Ìjìrá yẹn ẹni tó bá ṣe sallallahu alaihi wa sallam nítorí tí Allah subhanahu wa ta'ala yóò máa gba ẹ̀san ẹni tó bá ṣe jẹ́ lọ sọ́dọ̀ Allah subhanahu wa ta'ala yóò sì máa gba ẹ̀san ẹni tó bá ṣe jẹ́ lọ́tọ́dà Ànábì sallallahu alaihi wa sallam. Wa man kanat hijratuhu li dunya yusibuha ẹni tó bá ṣe pé ìjìrá tiẹ̀ nítorí ayé tó ìdúnìyà ń gbèsè ìbòhà nítorí nǹkan ọrọ̀ ayé kan tó fẹ́ àtẹ́n lótorí ẹ̀ ṣe hijira nítorí pé hijira nígbà yẹn táwọn èèyàn ṣe hijira wàtánàbí ṣe hijira ó wá bẹ̀rẹ̀ sí bí àwọn sàábì kọ̀ọ̀kan yóò mú mọ̀hájì kan yóò wá bí àrẹ̀ papọ̀ mọ́ ẹni tó jẹ́ tó wà ní àwọn àǹsọ́ pé ẹjọ́ máa jẹ́ ọmọ ẹ̀yà pé ẹni ilé ọgbọ́n náà lówó pàtó wà mọ́ta ó níyàwó gbogbo ẹ̀ àmọ́ kò fún kankan wá nù rẹ̀ pé ẹjọ́ máa jẹ́ ọmọ ẹ̀yà

ìfẹ́tọ̀ ẹ̀jẹ́ náà náà ṣe ìjá so àrẹ́wà kó yíwọ tó sàmàkánà tè ìjọ ṣòro lèdúnìyà ìlú sí ibù ha ẹni tí a ti ẹ̀bá jẹ́ nítorí pé nítorí ayé látọrí pé wọ́n ń dá owó sí lẹ́yìn ní màjínà sáńkó fún ẹ̀rí wá torí ẹ̀sẹ̀ ìjírá so ìjírá rẹ̀ yóò máa wà torí pé tó wọ́n ti gbìn yóò máa wà lórí nítorí ayé tó torí ẹ̀sẹ̀ náà ni yàrá lẹ́yìn ìgbà tó bá ti ráyé òun àdúgbò tẹ̀ má rí gan kò ní rẹ̀sẹ̀ kankan lẹ́yìn rẹ̀ àwìmọ́ àti ìyànkíhù ha àbí torí obìnrin tó fẹ́ fẹ́ tó bá dán náà ti máa gbọ́n nípa àti wọ́n fún ìrì àwọ̀fẹ́ oṣù ọ̀pọ̀ tò tí ẹ̀bá tí ìhùn tó bá torí ẹ̀ lóbi ṣe ìjá tó ìjá àwọn yóò mọ̀ sẹ́jì ni yóò mọ̀ wà lórí tó torí ẹ̀ ṣe nítorí obìnrin tó fi ṣe tó bá ti rí obìnrin náà bẹ́ẹ̀ kò sí lára kàmá ní ọjọ́ ìgbìlẹ̀ ìjàmà nítorí ayé tó fi ṣe ìjá tó bá ti rí ayé ẹ̀ta kò sí lára kàmá tó bá ti wo àdìsí bí àdìsí ṣe mọ̀ oye pé láàrin ìtọ́jú mẹ́wàá tàbá ní gbogbo wa ẹjẹ́ ká mọ́ ha àdìsí a rí pé àhà láàrin ìtọ́jú mẹ́wàá àwọn fáà tó wá sọ̀rọ̀ púpọ̀ nípa àdìsí ipé àdìsí tàbá dá ẹ̀sì tàbá dá ẹ̀sì mẹ́ta ipé àdìsí yóò òun náà ni fúlùtù sí one third ẹ̀sì tàbá dá ẹ̀sì sọ́nà mẹ́ta gbogbo tí ń jẹ́ ìṣọ́ àmúlábí ìṣẹ́ ìṣẹ́ àmúlábí ìṣẹ́ àmúlábí ìṣẹ́ àmúlábí ìṣẹ́ àmúlábí ìṣẹ́ àmúlábí ìṣẹ́ àmúlábí ìṣẹ́ àmúlábí ìṣẹ́ àmúlábí ìṣẹ́ àmúlábí kí ló fà àwọn nǹkan tá a mọ̀ sí ní ẹ̀sìn nǹkan mẹ́ta náà làwọn fi ṣe alkọ́lù ọkàn wa inú tá àwọn fi tẹ̀sì ni alisan ahọ́n wa inú tá àwọn fi tẹ̀sì ni aljawari àwọn oríkèríkè ara wa inú tá àwọn fi tẹ̀sì ni mẹ́ta ọ̀nà ẹ̀ àdúgbò nìkan ó wá kó ń tàn pé ní alkọ́lù àníyàn kábí àníyàn tó kàn pé afẹ́sì nǹkan báyìí kókó jọ sínú ṣòkó náà ló bá tá àwọn àfi sọ pàtàkì àdífèé òun náà ló bá tó bí àwọn àfá sálà onímọ̀ wọ̀lá gbogbo bí àtúmá fẹ́ ṣe láyé yìí gbogbo hadith wọn fẹ́ kójọ hadith ni wọ́n fi sára kọ́kọ́ tábàlọ́wọ́ sọ́yìn Bukhari a rí pé hadith yìí òun náà ni hadith tó fi sára kọ́kọ́ tábàlọ́wọ́ tí àti Imam Nawawi náà kójọ

ìtànkù láníyàn pé àníyàn màhálù àlùkọ́lù ìtànkù láníyàn ààyè rẹ̀ inú ọkàn ló wà ọkàn làníyàn máa wà òun náà ló pàtó pé kò sí nínú ìlànà nẹ́bí sallallahu alaihi wa sallam ipe káfẹ́ ṣe ìjọsìn kan káwá dàníyàn káwá tẹ́wọ́ gẹ́gẹ́ bí àwọn ẹ̀sìn máa sọ wípé Allahumma nawaitu salata zuhuri ibtida'an bil iman sunnatullahi ta'ala àyíkò náà ti máa wí tó gbogbo àwọn àníyàn yìí táwọn èèyàn máa dá tó ẹ̀sùn democracy kọ́lá ẹlòmíì yóò mí tìlákà látara tó fẹ́ dàníyàn yẹn ó ti bá ìmáàmù nínú kú tó ẹ̀kọ́ jà wá kọ́kọ́ tó lùkú jẹ̀lé ìmáàmù àmọ́ fẹ́ dàníyàn yẹn tó wá tẹ́wọ́ àníyàn títí tó wá dá lọ ti ìrùkú tó ìrùkú

ẹlòmí ò fẹ́ mú wá pé tàbá fẹ́ ti hajj ńkọ́ ẹ̀jìbá rẹ̀ tàbá fẹ́ ti hajj ńkọ́ a sọ pé làbáyíká hajjá làbáyíká Allahumma hajjá pé àti abẹ́gbẹ́ ìrọ́mù ni àbí làbáyíká Allahumma umra ìfẹ́ ìdá àwọn arúgbó ńkọ́ ìfẹ́ sí àníyàn yìí náà èyí sàníyàn ẹ̀sìn wà wíjì ìyí òun náà ló dà gẹ́gẹ́ bí tẹ̀kíọ́tù Ọlọ́run yẹn àwọn márùn tó, gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni labbaika Allahumma hajjan, òun náà láti wọnú iṣẹ́ hajj láti bẹ̀rẹ̀ rẹ̀. So, àníyàn hajj rẹ ọkàn rẹ ló wà, èèyàn kí níyàn síta, òun náà lọ́gbà ló bá àfá àpanukọ̀ pé bíbí àní, àdádálẹ̀ ni, kò sí àkọọ́lẹ̀ fún lọ́dọ̀dà nẹ́bí, kọ́ọ̀lẹ̀ fún lọ́dọ̀dà àwọn sábà ìgbékawa ni àfẹ́dà níyàn, pàtàkì àbáfẹ́ kírun, àníyàn wa ọkàn wa ni máa wà. Tabáwo hadithi àwọn àfáà sàlàyé fún wa pé àdìsí méjì kan bẹ nínú àwọn àdìsí ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé méjèèjì òun náà ni kọ́mánì gbogbo nǹkan tá à ń ṣe nínú ẹ̀sìn òun náà ni àdìsí àti àdìsí Aisha radiyallahu anha àtàbàdà kà ipe man ahdatha fi amrina hadha ma laysa minhu fa huwa radd àwọn àdìsí méjèèjì òṣùwọ̀n ni wọ́n òṣùwọ̀n ni iṣẹ́ gbogbo méjì náà nínú ẹ̀sìn iṣẹ́ tó fún ọ̀sán ìta ṣògbè lẹ́yìn àti kẹ́kẹ́ nìkan kó orí àti Allah subhanahu wa ta'ala lórí náà ní ìdúró wá ní ìta àwọn fi ń ràn wá ó ní kéde ó ní òṣùwọ̀n tá a fi ń ràn wá òṣùwọ̀n tá a máa fi ń ràn ní kọ́kọ́ lórí òní òun náà ni innamal a'malu binniyat tágbà gbogbo tẹ́ tá a bá ti láyé yìí pẹ̀lú àníyàn wọn ẹni ká wo àpòjúwe ẹnìkan fẹ́ lọ kẹ́kọ̀ọ́ nílẹ̀ lágbáwá pẹ̀lú wọ́n àti nàìjíríà gbáwà ìgbàlúwà ń lọ kọ́ ẹ̀kọ́ nípa ìsìlámù nípa tẹ̀ríà àlọ́bà tí máa lè kẹ́kọ̀ọ́ yìí tó wà lámìnà rẹ̀ pé á ah, ìgbà tí máa fi parí ẹ̀kọ́ ní báyìí àti ìwọ̀n tí bẹ́ẹ̀ parí lé ọ̀rọ̀ bẹ́ẹ̀ kọ́ lè fi ná Nàìjíríà Ìpètè ìrọ̀lá ìfúnmọ̀ fún àjọ àti ìsinmi ayé 70,000 tó àti ìsinmi ayé 100,000 tó ọwá tágùlọ̀. Èyí lẹ́ni wà ní kò ní gbalájá ní ilé ìkẹ́kọ̀ọ́. Kò tọ́lọ̀ ìjọba lọ, tọ́lọ̀ kò bá àdúgbò náà yẹn kó ní oúnjẹ ti tẹ̀lé ní ìyá lọ kò ní ara lẹ̀ nítorí pé kí àníyàn rẹ̀ ni pé kọ́wọ́ ti tó bẹ́ẹ̀ fún òkúkọ́ yọ. ẹni tó lẹ́sà àánú yẹn tó lẹ́sà àánú ọmọ òun yẹn tó wá ní lẹ́yìn pé á ètò ọbẹ̀ tó tó fún nítorí àwọn ọmọ ọkọ̀ yóò wúlò níta àwọn kan ní ẹ̀já nítorí pé nígbà àkọ́kọ́ kí ni kábà máa sọ pé òwúrò òun ni wọ́n tó òwúrò torí ẹ̀ tó ṣe ìlà àní ẹ̀ta wá rí ó ṣe pàtàkì fún ọ̀dọ́ ìgbésí ayé wa gbogbo àwọn aláyé gbogbo nǹkan ìṣòro láyé alẹ́kọ́ọ̀nẹ̀ ọdún ìbára láti màgbàlábá lórí ẹ̀ alẹ́kọ́ọ̀nẹ̀ kásọ̀ ní ìbára màgbàlábá lórí ẹ̀ olóògbà táwọn fún àti máa sọ wípé ìbàdàtù ìbàdàtù àrùn àrùn ìgbàkúlá sí àdáàdì ìbàdàtù ánìmọ̀lì gọ́fìlẹ́tì àdáàdà ìbádà tí àwọn tí wọ́n bá nímọ̀ ní akọ́kọ́ àti ọ̀kan nípa ẹ̀sìn ìbádà tí máa ń kó àládà ní òní lábámbẹ̀ ẹ̀rọ ní ìlú orí tí ìdájọ́ ti fi níṣì ń tún ní ilé àládà ní kò kí ní ìgbé ọlọ́pàá àrẹwọ́ tààrà ló sọ̀rọ̀ ọ̀tún ẹ̀rọ ní oúnjẹ tí ń jẹ ń jẹ ní ìjà àládà ní kò jẹ́ ní ìjẹ́ ọlọ́pàá àrẹwọ́ tààrà ní wọ́pù ní ìwọ̀ṣọ́gbòrò ẹnu ẹ̀jẹ̀ náà bẹ́ẹ̀ máa ń jẹun pẹ̀lú pé àti àwọn òṣìṣẹ́ ni wọ́n ta alábòsí pẹ̀lú wọ́n sì ọ̀gbà alága ló pé kí ní jẹun sínú ara rẹ̀ bẹ́ẹ̀ máa ń wọ́sán lórí pé àwọn òṣìṣẹ́ ni wọ́n ta ara ó ní Iye ní ẹ̀bá wọ tó bá sọ ọ̀fọ́ nítorí ẹ̀ ìjọ ọjọ́ máa tó bá lọ̀rí kí àbí tó bá lọ̀rí kí ìyẹ̀mí tó yàtọ̀ sí jọmọ́. Iye ní bẹ́ẹ̀ yóò tún bá lára lórí owó tó tún wọ́pọ̀. Ibà náà làwọn afọ́ àti sọ pé ìbàdí àjọ àlè ìgbàfà ẹni tí ìbá wá máa tó kọ́ ọ̀pọ̀ lọ́pọ̀ àpé òun ẹni ní gbogbo àwọn ọ̀sán náà tààrà tààrà fẹ́ káwọn ọmọ ìjẹun kábà tó ní àkókò ara láti ṣe ìbádà. Iye ní àwọn ọmọ ìjẹun kò sí rárá fún. Iye ní àwọn ọmọ ìjẹun kò sí rárá fún ní ìṣẹ́ wọ́n ní wà àdáàbì áàlì yàtọ̀bọ̀dú ìdàdà gbogbo ọ̀gbọ́n wá jẹ́ ìta àládà fún ẹni tí lábá ìrọ́bá jí tó wọ́n mọ̀ nípa ẹ̀sìn dáadáa ló sì máa jẹ́ ìdàdà ẹ̀wọ̀ nígbà tí àdábì sọ̀rọ̀ wà wà lọ́wọ́ sọ̀lọ̀ tí àwọn kan sáré sálàyé àwọn ọ̀nà tí àwọn ti gbalada ànábì wá ní wọ̀sùn ìgbókè àdínkù sọ̀dàkọ̀ ìwọ̀kọ́dà wọ́n bẹ̀rẹ̀ wà lẹ́nu ọdún alẹ́ ọ̀sán làtà ẹ̀yọ́ màá bàbá bá ń bọ́ ilé ẹ̀ láti ọ̀sán ìyàwó yẹn lẹ́gbẹ́ ẹ̀ ń jẹ́ ẹ̀ẹ́ rí àgbà níbẹ̀ lára sí ẹ̀kọ́ àmàgbà àníbi wá bẹ̀rẹ̀ rẹ̀ pé pé tó bá ń tó lọ́nà àárọ̀ tó yóò ní ìyá ó bíà lórí èrè bíà ànábi ní gẹ́gẹ́ rẹ̀ tó lọ́nà àlàáfíà ó gbanáda. kí ló fà nítorí pé ìjọ ń ṣe pẹ̀lú àjọṣe pẹ̀lú ìyàwó rẹ̀ ó fi tẹ̀lé àgbà àbábìnrin nítorí ẹgbẹ́ ìyàwó ẹ̀fẹ́tàwọ̀ ẹ̀fẹ́ sáńtì kùnà bọ́ọ̀bà àtúnmílẹ̀ nìta ẹ̀fẹ́ tó bá wù inú obìnrin ó tẹ́ ní ó tẹ̀lé àràmẹ́ntọ̀ wà wà lóò tó wà tó ní màmá wọ́pùdà àtúnmẹ́jì ìfàlẹ́ ìsàmì mi ó tẹ̀lé àràmẹ́ntọ̀ wà wà lóò tó wà lóbi tó ìlà àníyàn tó gbogbo owó òkúta ayé wa jọ tàbá sọ̀rọ̀ dáadáa fáwọn tàbá fẹ́ kọ̀rẹ́tì yẹ ẹja ní láníyàn pé a kọ̀rẹ́tì ẹ̀ lórí ọlọ́run subhanahu wa ta'ala tàbá fẹ́ sàkúnṣe yẹn ẹja ní bá sàkúnṣe lórí ọlọ́run subhanahu wa ta'ala sọ́dọ̀ àwọn mo tẹ̀lé àti àlọ́sùn láti wọ́n tààrà ní àìsìmọ̀gbàládá lórí ẹ̀ lórí pé àtẹ̀tọ́ ra wọn àfọmọ̀gbàládá lórí ẹ̀ wọ́n bẹ̀rẹ̀ náà làwọn obìnrin gbogbo tá a bá bẹ́ẹ̀ tó obìnrin ní ìpele ó ń gbàgbé kọ́lá yìí ó ní ara tó fọ́nà gbogbo àwọn kọ́lá yìí tó yẹ kó wọn gbogbo tẹ́mì ní aláṣẹ́bí tó bá gbà lórí láyé yìí òun náà wàá tẹ́kùn ni, òun náà wàá jẹ́ yóò máa jẹ́ tiẹ̀ bàmàkánì tí ìjọba tó rú ìlàwọ́ àwọ̀rọ̀ tó ní ìjọba tó rú ìlàwọ́ àwọ̀rọ̀ tó ní ẹni tí àwọn bá tí àwọn Subhanahu wa ta'ala àti lọ́gọ́dà àmìsọ̀ wà wà lọ́wọ́ fún láì ilé ààrẹ àmà páládà rẹ̀ tó torí ẹ̀jẹ̀ ní ìfọ́sùn ẹgbẹ́ ọkùnrin tí ààrẹ gbogbo ayé tó fẹ́ rí àlùbọ́lá ti yàn kíhù ha àbí tó ní òkun tó bá fẹ́ sàrùjọba tó ní ìlànà àjàrà ilé ìjọ ààrẹ yóò máa wà lórí tó torí ẹ̀ tòtàwá lọ hadithi àwọn àbá ńlá méjì náà gba hadithi wa ìmáàmù àlùmọ̀kàtìbì àwọn àbá àgbà àbá orí hadithi lójú alákọ̀ọ́kọ́ àwọn ní ẹlẹ́ẹ̀kejì òun ni muslim bin hajjaj alimamu muslim alimamu muslim bin hajjaj tó ní sọ̀rọ̀ muslim òun ẹlẹ́ẹ̀kejì tíra àdìsí àbàtì tíra àwọn méjèèjì tó tó tíra àwọn méjèèjì òun ló ń lánà àfíàjù nínú gbogbo tíra ẹ̀sìn wọ́n ti wá tó wá parí tábà sọ̀rọ̀ jíjá ìgbésẹ̀ ìjá ti wá parí nígbà táwọn ẹni ti kú sí àlékò ìjá mú àlùfíìsọ̀tún wà fíyàtún ìlàáfíà mẹ́ta ìjìlá rẹ̀ ìjìlá ń bẹ̀rẹ̀ ìjìlá ìjìlámọ̀ obìnrin a máa ṣe ìjìlá rẹ̀. tó kí sọ pé ìjìlá ń pè ní ìjìlá òun náà ni pé ká ṣe ìjìlá min baladi ṣiriki ila baladi islam kéèyàn ṣe ìjìlá kó láti ìlú ẹgbọ́ lọ sí ìlú islam kéèyàn ṣe ìjìlá kó ní títí wọn bá jẹ́ kéèyàn ó bá nẹ́ẹ̀sì tí wò tíjú rẹ̀ sì sì sán fara ni ọ́ ó wà á kú bẹ́ẹ̀ ó wà á lọ sí tó tó onígbàgbáyé kan tó fi ń tún àmì sọ̀rọ̀ àlọ́ tó láti tó rí ìyá mẹ́ tó ìyá àmọ́ pé àjọ àlọ́ ti jẹ́ ọ̀sọ́dọ̀ àmì sọ̀rọ̀ láwà àlọ́ ọ̀sọ̀lá bẹ́ẹ̀ni àdébí òkúláyé náà àmọ́ abúlé máa ṣe jẹ́ àlọ́sọ́dọ̀ àmì sọ̀rọ̀ láwà àlọ́ ọ̀sọ̀lá bó láti wá ṣe òun náà ń tó kí ni a máa ṣe jẹ́ àlọ́ síbi súnà àmì sọ̀rọ̀ láwà àlọ́ ọ̀sọ̀lá ibi tí sínà ní bá wà ní àdúgbò fún ti ń ṣe sínà ní sọ̀wọ́ àrò sọ́là tó àgbò rẹ́ǹtì lé ní bàtẹ́ tó olóba ní ìrajà lọ rẹ́ǹtì lé ní sáìdì ibi tí àwọn alùsùnà wà láti mọ̀ láyé ó ti ń ṣe àkọ́dà ní sọ̀wọ́ àrò sọ́là àìgbọ́ra ọgbọ́ra rẹ̀ ní ọgbẹ́ kọ́lé ọwá fún sílẹ̀ bá ìsílẹ̀ kú sí ẹgbẹ́ ìwọ̀n sílẹ̀ àwọn tí wọ́n ń lágbẹ̀ẹ́ sòwúrú eléyìí ni àyà ìsọ́tù nìkan oníkà ìtànà záàtù bí ṣe yí farukúhú ìlàláhí wọ̀rọ̀kúrì tẹ́ẹ̀ bá ń fa kankan máa ń lọ́wọ́ nínú ẹ̀sìn ẹ̀dá àpàrà sọ́dọ̀ àwọn ọkùnrin àwọn tààlà ẹ̀dá àpàrà sọ́dọ̀ àwọn àti ìwà sára níláyé wọn àwọn àti apàdà lọ sínú fún inú súnà lẹ́bí tó kí àmọ́bì sọ nípa ọ̀rọ̀ yìí kí àmọ́bì wí nípa ìdájọ́ yìí tò ní sókí àdíkà alákọ̀ọ́kọ́ ẹ̀kọ́ tó kọ́ wa òun náà ní nípa àníyàn tó kálùkù wa alhamdulillah àkọ́kọ́ tá a ti bẹ̀rẹ̀ náà ní kárọ tún àníyàn wa ṣe ẹ̀kọ́ tá wa ń kọ́ bí ìgbà sílà ní ìgbà àfi ń kọ́ gan tàníká nímọ̀ nípa ẹ̀sìn Islam kábi sàǹfààní fúnra wa kábi tọ́jú àwọn ọmọ wa kábi sàǹfààní fún àwọn ẹ̀yà láwùjọ wa pé eléyìí yóò jẹ́ pé kí ni àti ní garanti ládàkalẹ̀ wájú ọ̀gbọ́n lè àlìkìyámà abẹ Allah subhanahu wa ta'ala kọmọ tà sí àlékún àgbọ́yé ẹ̀sìn rẹ̀ fún wa kọmọ tà sí ẹ̀sìn wa nílẹ̀ sí ojú ọ̀nà ẹ̀sìn rẹ̀ subhanaka Allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk ìlọ́kùn lọ fẹ̀rẹ̀ àdúgbẹ́ fún ọlọ́run ọba àti dúpẹ́ fún àwọn tíra méjèèjì báyìí àti

wọ́n ṣe àwọn àlàyé lórí pé ẹni tí ó bá nímọ̀ nípa ẹ̀sìn tó tún gbìyànjú láti lò ó tó tún wọ́n ń pe àwọn èèyàn síbi ẹ̀sìn náà yóò ní àwọn challenges kọ̀ọ̀kan nínú society ikọ́ àwọn èèyàn kan máa gbógun sí arábìnrin kan wá wà ká gbọ́ kéèkì rẹ̀ láìpẹ́ yìí tí wọ́n sọ fún wa wípé àwọn òbí rẹ̀ wọ́n bẹ̀rẹ̀ sí ní gbógun sí gbé tí pé ẹni yóò ṣe láti lọ́kọ̀ọ́ wọ́n ń gbẹ̀gbẹ̀ kò gbọdọ̀ fẹ́ ẹni tí ó ń ṣe ìgbìyànjú lórí ọ̀nà sí mẹ́tàlẹ́bọ̀ Muhammad sallallahu alaihi wasallam ipé lẹ́nu ọlọ́run níbi nómìnà muslim náà tó kó fẹ́ tí àwọn ìfẹ́ kó fẹ́ ẹni kí ni ìyànjú tí a lè gba ìlú ìgbòho báyìí torí ó sọ pé òun fẹ́ lọ sí kọ̀ in fact ó tẹ́sí láti kúrò ní ilé rẹ̀ kí ni ìyànjú tí ẹ lè gba ìlú ìgbòho báyìí. alhamdulillah wa salatu wa salam ala rasulillah àìwẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n fi ara ní tí wọ́n jẹ́ kó rí ẹ̀ tètè nítorí pé ikú ìbáraẹni lórí ìrìṣẹ́ nǹkan tó wà pátánà fún ara rẹ̀ ní ṣùgbọ́n ara ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ ní ẹ̀kọ́ lágbẹ̀rẹ̀ ẹ̀sìn fún ara rẹ̀ náà ni so tó lágbẹ̀ tó bí i ìdájọ́ ṣe ìdájọ́ ṣẹ̀ríà ni tí wọ́n kọ́bá ìbáṣẹlẹ̀ níbẹ̀ ìdájọ́ tó wà ní ṣẹ̀ríà òun ni pé irú ẹni bẹ́ẹ̀ wọ́n wà tó bá lágbẹ̀rẹ̀ ẹ̀sìn nínú fámìlì tó jẹ́ bí bẹ́ẹ̀gbọ́n bàbá ni aláàbò bàbá ni àbẹ́wò mìíràn tó àbí alábọ́jẹ́ ìpínlẹ̀ náà tó bá ní ọ̀nà tání pẹ̀lú ẹ̀ so irú ẹni bẹ́ẹ̀ ó lẹ́tọ̀ọ́ láti ṣe wà ní ìfún láti sọ wà nínú fún ẹni tí ó fẹ́ wípé a ah, mo fi títà mi ilé ìwé òkú fún ọ mo fi mama ẹ̀gbọ́n mi fún ọ nígbà tí àbá ìwà sọ pé nínú ọ̀ṣẹ̀ríà tó káwọn ará rìn kankan káwọn ará rìn kankan nínú fámìlì tó bẹ́ẹ̀ tẹ́lú ìjọba yìí Tòkó tí òfin ọmọ tó ń kọ́ ìgbé rárá o, àníbà ń dáàmù tó wà máa ṣe. Tò ìyà ṣẹ̀rí àkọ̀ṣùnà ó ní ẹ̀tọ́ láti fi obìnrin yẹn fún ẹni tó láti fẹ́ lóde gbogbo ìwà ní. Tò ìtàbáwò òun bá àtúnṣe fún ẹni bẹ́ẹ̀, òun náà ní pé kọ́dà òfin tí ó tó fi ṣẹ̀rí àǹtà ń lò ní Nàìjíríà, ó so òfin kò sí òfin tó ní ká mìíràn túláàjì ní pé túláàjì ní àyíkú láti ní ọgbà ọmọkò báyìí nínú ẹ̀sìn tó ìgbà ní ilé ìwé wọ ìwé ẹni òǹdó wọ́n kọ́kọ́ ṣe ìtẹ̀jú láti wá àwọn èèyàn tí wọ́n lálágbọ́rí ẹ̀sìn kí wọ́n lọ rí àwọn òbí rẹ̀ kí wọ́n lọ bá wọn sọ̀rọ̀ kí wọ́n ṣe kí pẹ̀sù sí wọn lórí ọ̀rọ̀ yẹn kí wọ́n tó yé wọn tó tó ń tọ́ Allah Subhanahu nítorí àwọn ẹ̀mà tàà ní lórí ẹ̀ ẹ̀mà orí inú ọlọ́sùn hánà wọ́n tàà látara rẹ̀ tó èyí fún ẹ̀jú láti bá wọn sọ tẹ́ wọ́n bá wọn sọ fún ọ̀bá gbà ẹni ká gbìyànjú ibi ṣẹ̀ríà court lágbìyànjú láti lọ ṣẹ̀ríà court kí àwọn ẹ̀tọ́ bí adájọ́ náà máa ń bá ìjà òbí ẹ̀ tí wọ́n bá sọ bóyá wọ́n gbọ́ ọ̀rọ̀ bá wọ́n ní kí obìnrin tó bá bẹ́ ní ọkọ̀ tí ọ̀bá rẹ̀ ti kún Ipe tí ó pẹ̀dá rẹ̀ ó lè tí ó ní gbogbo ẹni wà ní yìí. Tòótọ́bì ní bá lọ́kọ tí bàbá rẹ̀ ti kú. Inú àwọn tó lè dúró fẹ́ bí wà ní ìfò inú rẹ̀ náà lẹ́gbọ́n, inú rẹ̀ náà ni ẹ̀gbọ́n rẹ̀ wà. Inú rẹ̀ ni inú rẹ̀ ni àbúrò rẹ̀ wà, ó lè jẹ́ pé ti wà ní ìfò lọ́kùnrin. Inú wa òun náà ni tó jẹ́ áńkù rẹ̀ ló wà, ó lè jẹ́. Àmọ́ obìnrin ra obìnrin lè lé ìyàn kọ́kọ́ ọmọ Pẹ̀sẹ̀ àdájúkọ̀ láwà rẹ̀ wọ̀sánlá, ó ní obìnrin tó bẹ̀rẹ̀ tí wá ju obìnrin lọ́kọ̀ọ́mọ́, ipé ìfàníkà rù ha bá bèèrà pé nìkan àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan àti òdà ni nìkan àti àtúnká ni tí wọ́n bá tún ìlú ìṣe ni. Sòrí ìgbà tó ẹgbẹ́ ọba lẹ́gbọ̀n ní ìfẹ́ǹtì ìgbà nìyí ẹni tí wọ́n yẹ tó ń fa ní lórí ìsirayì tí ẹ̀sìn ọ̀rẹ́ bá lágbọ́ yé wọ́n ti bá àbá sọ̀rọ̀ tí ò gbọ́ ẹ̀gbọ́n ẹ̀rẹ́ tí ó nílò wà ní ìṣe ààbò fún tó kó fún ilé ọjọ́ ọlọ́pàá tí fún ní sí nǹkan tí yóò tẹ̀lé mẹ́ nínú ṣẹ̀ríà wallahu ta'ala a'lam. station lọ́wọ́ ṣé ó lè lọ kíláàsì tí ó ti lọ bọ́lá tí ó ń bọ̀. tí ọ̀tún máa ń ṣe menstruation lọ́wọ́ pé ṣé ó lè wọ́n kíláàsì tí ó ti gbọ́ lẹ́tọ̀ ń bẹ̀. àní ìgbé fẹ̀sẹ̀ múlẹ̀ lọ́dọ̀ àwọn àfa onímọ̀ òun náà ní pé obìnrin ó lè wọ mọ́sálásí láti ṣe nǹkan bí àtọ̀ tó kó nígbà tí ó bá ń ṣe menstruation lọ́wọ́. gẹ́gẹ́ bí wọ́n lè ka Kùránì ló wọ́n àwọn lè ka Kùránì nítorí pé kò sí àyà kò sí ẹ̀rí kan tó wá kọ̀ tó ní pé kọ́mọ̀ gba Kùránì mọ́ pé àyà tí wọ́n sọ pé láyà ní sùúrù ń gbàlù mọ́tà àárò pé àwọn tí a sọ máa ni wọ́n máa ń gbàlù Kùránì mú yàní àwọn àwọn tí ó gba Kùránì àwọn ní láwùí màkúù àlùbáàtì wà nínú láwùí màkúù òun ni pé àwọn tí wọ́n máa fọ́ kàn tálè fọ́ àwọn náà ni àwọn màláìkà tí a kọ̀ mọ́ tó tí obìnrin bá ní wá ní yàní ìdí pàtàkì láti wọnú mọ́sálásí bẹ́ẹ̀ ó fẹ́ gbọ́ lẹ́tọ̀ ni bẹ́ẹ̀ ó kọ́ ẹ̀kọ́ ni kó tó bá ń ṣe tó irú obìnrin bẹ́ẹ̀ àǹfààní wà fún láti ṣe kíni láti wọnú wọn kíláàsì ṣùgbọ́n kan jùlọ ẹrù sí láwùjọ wa ẹrù obìnrin ní ìhàkùn á lọ́wọ́ látòjú òní ṣùgbọ́n ó sì gbọ́dọ̀ máa ṣe kọ̀wọ́já ní ojoojúmọ́ wọ́n wá sí mẹ́tírísàn lọ́jọ́ méje látòjú òní wọ́n wá kọjá rẹ̀ lọ́jọ́ méje ẹ̀rù ẹ̀rù mọ́síláhà tó ti sọnù fún ẹni bẹ́ẹ̀ káàtó wá ní pé kò sí ìgbà tó fẹsẹ̀ múlẹ̀ nínú ẹ̀rí pé obìnrin ò lè wọ mọ́síláhà nígbà tí wọ́n ń ṣe ọwọ́ ọ̀gáwù sàárì ẹ̀mẹ́lẹ́ ìkọ̀ọ̀tún ní a ní ìdí ẹgbẹ́ tí ó sọ fún akókò lẹ́tọ̀ọ́ ni èsì pé tó bá ló ní ẹ̀tọ́ yóò mọ wájú ẹ̀tọ́ akókò tó fi lẹ́tọ̀ọ́ ni náà. ẹ̀sẹ̀ tó kàn ní wọ́n ní tí ọmọ tó ń gbé lọ́wọ́ tí ó ti gba ìdàkọ̀nà tó bá fún ṣé ẹni tó jẹ́ mọ̀mọ́ àwọn tó bá jẹ́ àgbà rẹ̀ tó gbé lọ́wọ́ tí lè ṣe alhamdulilayi àbí ní wọ́n ti sọ pé yàrá ẹni tí ó bá jí tabalọ́wọ́ àdìsí tí ó wá nípa ọ̀rọ̀ tó kíláàsì nígbà tí a bá sí fún ìtọ́nà àwùjáde àbẹ́bí ó sí kò wá sàn kankan ànábì ló fún ọ. Ìgbà tó wáyé ẹnìkan tó wá sí wá ní alhamdulillah ànábì wá ní yarhamukallah arábìnrin hadith mi ó ka ipe ẹ̀tọ́ sí mùsùlùmí nílé ní mùsùlùmí ipe ó kà níbẹ̀ inú ẹ̀ ó ní tashridul aadi ipe ẹni tó bá ń tún káṣe yá hàmúkà wà tó bá ti alhamdulillah so irú ọmọ kékeré yìí ti báyìí tó bá ti yàní kéèsì kálá alákọ̀ọ́kọ́ ẹlẹ́ẹ̀kejì kò ní ti alhamdulillah so òní ẹ̀tọ́ wa tó káwá ní èmi gẹ́gẹ́ bí ìyá rẹ̀ mo rẹpítẹ́ǹtì ẹ̀ pé mo bá sọ pé alhamdulillah ẹ̀dọ́ àwọn àlẹ́gbẹ̀ẹ́ rẹ̀ yóò sùtánù wà wí fún tó ìyá ní òwì fún ni àbí ìyá ní ó gbà ọbì àbọ̀ ọmọ tó ti wà ní so àwọn kọ́bá yẹn nínú èdè ẹgbẹ́ àtọ́bí ṣe làákàlẹ̀ fún wa ó ṣe kíra tí wọn bá tó kọ́ọ̀tì bá wà lẹ́gbẹ̀ẹ́ rẹ tí o bá ti alhamdulillah ẹ̀ ní sọ pé alhamdulillah ọ̀gbìn ìgbà òní ìyá kan àlewà kọ́ kí ẹ̀gbọ́n gbá gbá gbọ́ lórí ọmọ tó báyìí ọmọ kékeré tó yẹ ní ìdájọ́ tí ń bẹ àti pé níbo la ti lè rí nínú Al-Qur'an ẹ̀ẹ́dẹ́gbẹ̀lẹ́ kejì òun ni pé ṣé ó nẹ́sẹ̀sìrì fún obìnrin tó kó wọ hijab nígbà tí wọ́n ṣe àwòrán lọ. nípa ọ̀rọ̀ ìkúnlẹ̀ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ tí ó gùn gan ni ní ọ̀rọ̀ ìkúnlẹ̀ so gẹ́gẹ́ bí àyà Al-Qur'an tó sọ wípé wàmìnà àyà ti àwọn ìlú láì ومن آيات الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون أو آية تقول ومن آياته الليل والنهار إما ومن آياته الليل والنهار إما أن الله سبحانه وتعالى قولي وصناته والشمس والقمر آتيه وآتيه سبحانه látẹ̀sìnú lè ṣàmì ẹ máa ń fèrí kalẹ̀ fún oòrùn wà láàrin kọmà ẹ̀sùn fèrí kalẹ̀ fún kíni fún òṣùpá wọ́n ti lórí láì lẹ́rìí pọ̀lọpọ̀ òun náà ń kúndùn ìyá òṣà àbúrò ẹ máa fèrí kalẹ̀ fún Allah subhanahu wa ta'ala tó dáwọn tó bá jẹ́ fún Allah subhanahu wa ta'ala wá sọ ọwá hànà fún wa ìka má ṣe fún kankan nínú oòrùn ni àbóṣùpá ni àbígi ni ó ní a má ṣe fún so látara ìdílé èèyàn náà kó sínú ẹ̀ pé a gbọ́dọ̀ ṣe fún èèyàn náà nítorí wá sí ìwádìí lẹ́kọ̀ọ́ fún wa ká ṣe fẹ́yàn àbóṣùpá fún ráwọ̀ a gbọ́dọ̀ ṣe fẹ́yàn náà tabbatun wa lọ́wọ́ suna nabi sallallahu alaihi wasallam anabi adam alaihi salam nígbà tó dá anabi adam tàn kẹ́gbẹ́ tó wà nínú hadith tó fẹsẹ̀ nílẹ̀ ìpè àwọn sùhánà wọ́n tààrà wá ní Adam aleyhisselàtúlọ́ lọ sálàmà sí àwọn màláíkà àtọ́jò kóòrò tí wọ́n bá ti dá olóhùn tí kí dára fi kíra ní òun ni kíkì rẹ̀ àtàwọn àrọ́mọdọ́mà ètò ìjọ ìgbìdà ti yáma. Àlejò Adam aleyhisselàtú wà lọ́dẹ̀ ó wá sálàmà sí àwọn màláíkà. Gbàtí wọ́n sálàmà sí wọn wá dá lóhùn pé wà àríkàsálàm wa rahmatullahi wa barakatuh. Gbàtí wọ́n dá lóhùn yẹn ló ti di kíkì ànábì Adam àti àrọ́mọdọ́mà rẹ̀. Ó ti ànábì sallallahu alayhi wa sallam òun náà wá sàlàyé fún wa pé kó láti máa kíra wa kọ́kọ́ alẹ́kọ̀ọ́ rẹ̀ pé bóòlù mùsùlùmí àti mùsùlùmí ti máa kíra wa òun náà ní kékeré pẹ̀lú ni ẹlẹ́ẹ̀kejì ládá thirty ànábì fi kọ́ wa ayàtà dákọ̀ ọlẹ́ẹ̀kan yẹn ó wà nínú ó wà ní kúrán forty 37 Quran kini sura sura wuri sura tó tún jìnà àyà 37 naam so gbàtí ànábìsọ̀lá wa lọ́sọ́lá mú wá kọ́ wa ìpè báyìí láti lọ kíra wa so kíkí bá ń sọ pé ká tẹ̀ fún ara ẹni àti ká kúlẹ̀ fún ara ẹni kíkí iṣẹ́ ni kíkí ìsàkúlẹ̀ ó bàrà tó ni torí pé kíkí lẹ́yìn ni ìbá sọ lẹ́nu òun náà ní asàlámù àrùkù rahmatullahi wa barakatuh ànábìsọ̀lá wa kọ́ wa ní kíkí látara pé òun náà ní àlùbọ̀sọ́ ọ̀pá àbàrà ọlọ́run so yìí wàá méjì ló wà nínú ìlànà nípa wà lọ́sọ̀ náà pé kí nìkan àti ìdí má pàdé ara wọn tí wọ́n jọba ara wọn lọ́wọ́ kankan alábàtìrà wọn àdókòtò ìṣòro lọ́wọ́ àbẹ̀kọ́ wa. كذا الأقوال حديث مين هو أن حديث عن صلى الله عليه وسلم إذا معاذ بن جبل إذا تقول له الشام تقول هو دي وابا صلى الله عليه وسلم هو في ذلك كان النبي صلى الله عليه وسلم فقلت له أنت تجد أن تمام wọ́n máa ń rú kúrú àti ẹrú kúrú báyìí ni àwọn àtọ́jú máa ń tí àwọn àtọ́jú àwọn eléré wọn ìgbà tí mọ̀háàbù jábàl ọwọ́ àárí wọn kò bẹ́ẹ̀ mọ̀háàbù jábàl wá gbé ọwọ́ rẹ̀ wọ́n máa rẹ̀ pé ah, ànábì lẹ́tọ̀ọ́ sí nǹkan báyìí ju àwọn wọ̀nyí lọ ọwọ́ àti ẹ̀fà ànábì ànábì wá ní màháàbà ya màháàbù tó màháàbù òun kúrú lẹ́yìn ọwọ́ sọ fún ànábì pé Bíkí ń ṣe sáàmù ìsáàmù àwọn títẹ̀ ìfúnná ṣe yẹ. Ọwá ní wà níbi lẹ́tọ̀ọ́ ti ju àwọn ọmọ lọ. Àníbi wọn sọ fún pé Màòkúntù Áàmìlà dàní àyẹ̀sì dàní àhàdì. Tí wọ́n sọ pé òun bá fẹ́ pa ìdíkà láti kó máa forí balẹ̀ fẹ́ nìkan ni. Làmọ́ ìlú mẹ́rin ata á ń sì dáwù ìjọba ìjọba ìjọba. Ó bí wọn lọ lápá láti orí kó máa forí balẹ̀ fọ́kọ rẹ̀ nítorí ọlá tó ní lórí ẹ̀. Ṣùgbọ́n tí wọ́n gbé ẹnìkan kan kò lẹ́kọ̀ọ́ tí àdìsí ẹwà nínú fún ìlú ìgbò ẹnìkan bá náà sọ̀rọ̀ àwọn ọ̀pọ̀lá ó ní àwọn ìlú ní ẹ̀yẹ́ ìfà àwọn ìlú mùsùlùmí ibi tí arákùnrin kan wa tó bá pàdé ọmọ ẹ̀yà ló jẹ́ mùsùlùmí ayẹni hàní ìlànà tí kò tẹ̀sí wọn bẹ sí kọ́ọ̀lá láà àlejò ní rárá kó má tẹ̀sí tó nínú àdìsí nínú ẹni tí a ń pé àlejò ara àwọn ọ̀pọ̀lọpọ̀ àdìsí ní táwọn sábẹ́ ń tí wọ́n bá nǹkan wá bà nẹ́bí kò sí ní àdìsí kan pé bàtà sábẹ́ ń tí sábẹ́ wá wọlé wá bà nẹ́bí o ọwá tẹ́ òbí sálámù sábẹ́ nẹ́bí àwọn sábẹ́ wá wọlé wá bà nẹ́bí o ọwá kúrẹ́ mọ̀lẹ́bẹ̀ tí a mú sọ̀rọ̀ ni wọ́n fa ń bọ̀ yàní kò sí káàtẹ̀ fún ẹ̀lájẹ́ ìfìyàn káàtẹ̀ bálẹ̀ ó ń àwọn ọmọ ìrìn ní ìpé inú ìpé tí àwọn ìjà ìlíyà ni àwọn tí àwọn kẹfẹ́ tí wọ́n kọ́ nípa ẹ̀sìn ni àwọn mímọ́ tó bẹ̀ fún àwọn. Ìgbẹ́gbẹ́ káàjẹ́ pẹ́ wa káàjẹ́ pẹ́ wa àtẹ́rùsà ń gbọ́ àwọn olóba nígbà tí aládébí ìtúndú sọ̀tún àtàhíyàtù lillah ìfẹ́ tó rọ́pọ̀ tí ó yẹ́ sí àwọn subhanahu wa ta'ala ni ẹgbẹ́ tí wọ́n ti láàrín assalamu alaykum ìdúwà ìwọ̀n ní àwọ̀lọ̀ fún nǹkan kan nínú oríṣẹ́ ìjọ ara wa káwá ti tó àkánibẹ́lẹ̀ ní ìṣẹ́gbẹ̀ sí àwọn subhanahu wa ta'ala bóyá àtẹ̀wọ̀ báyìí ni bóyá àlùkù rẹ̀ ni ìgbẹ́jọ́ òfin gbogbo ẹ̀wọ̀ fún ìgbẹ́jọ́ rẹ̀ òun ní sí eríyàn ó kalẹ̀ àmọ́ ó ti bẹ̀rẹ̀ látọ̀rí tó ní sí ó bẹ̀rẹ̀ látọ̀rí tó ní ìṣẹ́ káwọn owó ní ayé àlùkùránì tí àwọn ọmọ ara wọn tààrà tó sọ pé wọ́n ti kúrò lùbá bá sùjàdàn ìgbà tó ń sọ fún àbáni ìfọ̀ ayé ipe wọ́n ti kúrò lùbá bá sùjàdàn ipe ìjọ ọ̀nà ẹwọ́ lẹ̀ sùjàdàn lẹ́nu tó borí kalẹ̀ ẹ̀dí bá wọn so tábà wá ní káwọn olóyè tó borí kalẹ̀ sọ̀rọ̀ fún àlejò borí kalẹ̀ bó

nínú ìdájọ́ wípé kí ẹ wá tẹ kí ẹ wá sílẹ̀ fún yẹn ètò bá lóṣù so ìdájọ́ rẹ̀ ìdájọ́ méjì ni fún àwọn yìí lórí ẹ̀ so àwọn yìí pé nǹkan yẹn haram ni kí ẹ ṣe èrò ẹni àmọ́ tí ìgbà tí wá pín ẹni yẹn lé gẹ́gẹ́ bí ẹ ti máa fún àwọn ọ̀sán àwọn ara lé ó máa fi ṣe ń wà pé pé tí ẹ ti ṣe fún àwọn ọ̀sán àwọn ara gangan tí ẹni yìí tóbi lé so ilé ẹ̀rí tó kéré jù láwọn àbá mi sọ tó lẹ́yẹ tó kò lẹ́sẹ̀ lẹ́ òun ẹ̀rí pé màkúrú ní sáàkọ̀ lọ nígbà tí onímọ̀ fún ilé ẹ̀sìn náà wọ́n ní àmì kóná rí àwọn ọ̀dọ́ fún màkúrú so ìlà kápẹ̀ fúnyà káfíń kalẹ̀ fúnyà káfíń ọ̀rọ̀ fúnyà kákọ́lẹ̀ fúnyà gbogbo ẹ̀yẹ

ẹwà ọmọ kéékèèké lọ́dọ̀ ẹ̀rù pé ọmọ kéékèèké òun ìlú bá bá sílẹ̀ ó lè fi ọmọ ló pé ní ẹ̀yìn lẹ́sẹ̀ fún ẹgbẹ́ àgbẹ̀fẹ́ rápà ní ẹ̀ àmọ́ ìgbà sábà pàtẹ́ bá ti pa àdámọ́ rẹ̀ jẹ́ ẹ̀mà gbogbo gbogbo kọ́lá fún mi pàdé ẹ̀mà gbogbo ìgbà tó tó tó mọ́ kùkúrẹ́ ìdílé ìdílé ìdílé ìgbà tó bẹ́ẹ̀ níyà so ọmọ yẹn àdámọ́ ní títà ní àdámọ́ tó ń jáde aláìní pé olóògbà gbogbo àwọn ògbó ọmọ ìgbà tó jẹ́ bẹ́ẹ̀ pé ìbọn ọlọ́sìn ìlú Gbígbé wọ́n wà lórí títà yẹn, wọ́n ti bí ọmọ ẹni. So, òun bá ti fi sílé ẹgbẹ́ ọ̀rọ̀ lọ́rùn. So, káwọn náà wá mọ́ gba àdámà àwọn ọmọ wa jẹ́ láwùjọ wa, lójú bá ń sì. Ẹni tí bá máa ń tẹ́jú ọmọ wa tó sọmọ kúlẹ̀, gẹ́gẹ́ bí ìyá bẹ́ẹ̀ bàbá, ẹni bá tí ó rí ìwò pé ààrẹ láti sọ̀tọ́sọ ọmọ wa, bá ẹ̀mọ́ ni a máa Bẹ́ẹ̀ tí yóò bá ìsìnkú òjò ọmọ kúlẹ̀. Ìgbẹ́gbẹ́ tí ò bá ti lẹ́yìn, yóò jẹ́ máa mọ kọ́sì ọmọ ẹ̀sẹ̀ tí ó dáa, yóò á máa láàdàgbà tó bí ẹni máa rí ìjà náà ní ọwọ́ rẹ̀, pọ̀lọ́ ọ̀gá aláàánà. Ti sálámà yẹn, ipe ọ̀yẹ̀kẹ́ ha di ọmọkìnrọ́tòwú wọ̀rìdúwàlù àdúgbò tó sọ ní tó fi kún níbi sálámà yẹn, ipe ìyá lè wí sí. Àwọn ibi àdúgbò sálámà ti sọ pé mẹ́ta, ẹ̀sìnbà mi tó sọ pé ládá mẹ́wàá, tó ní ládá 20, tó ní ládá 30 yẹn, wà bẹ́rọ̀ kẹ́ àtòkù ti ànẹ́bì parí ẹ̀sìn. Ẹ̀sìnbà mi ó kọ̀ sọ̀gbọ̀n yìí tó sọ pé jẹ́ ẹ̀fọ́ ọmọkùnrin ogun ẹ̀rẹ́ yẹn náà àdíṣe lálàáfíà ni òṣèlú àrùn ìdá àti ọmọkùnrin ọ̀tún wú àti kí ẹ̀dọ́ yọ bára káàtù wú méjèèjì yẹn òun náà ni ìtó ga jù ẹ̀dọ́ àrùn owó ga jù nínú ìṣe tó ti máa bẹ́ sálámà sọ wọ́n pé àlùbọ́sà ayù nìkan ni èrè jẹ́ tẹ́ bá sàlọ̀ lásán sọ kẹ́ ṣe àlùbọ́sà ayù nìkan ni èrè jẹ́ tẹ́ bá sàlọ̀ lásán nítorí pé sábà lọ́wọ́ àlùbọ́sà ayù yẹn ànábì ní ìmọ̀lẹ̀ akara ní àbí ìṣẹ́jọ́ra ti kàkàbí ìta ẹni tó bá jẹ nínú igi tó igi burúkú yìí ẹ̀jẹ̀ bá ti jà ní igi tí tí ó mú orúkú òdà yìí ní pé nítorí pé òórùn sí mẹ́ra rẹ̀ tẹ́ bá jẹ àlùbọ́sà ayù tẹ́ bá ló lẹ́gbẹ̀ẹ́ èèyàn tẹ́ ẹjọ́ ń kírun a ní kẹ́ fi ìgísẹ̀ kan ìgísẹ̀ kẹ́ fi tákéjì ká tó wọ́n ṣe aláwọ̀ akọ́ gbogbo mọ́láṣí wá hàn tó olóògbà tó lọ́n fi ní kí ẹ mọ́ sọ mọ́láṣí wà tó bá ń jẹ tó ìlà ní gbogbo tó ẹ ti wá jẹ láyé ìṣe tó kò ó rẹ̀ ó rò dáa ni tó kí ìwọ ọdún tó wà lára àyàn tí ó ju ọ̀nà mọ́sálásí tòmí ti àlùbọ́sà nìkan tí wọ́n arò bóyá ah, mo lè jẹ nǹkan mí náà tó tún ju àlùbọ́sà lọ tí àtàlà tó ti dá kọ àlùbọ́sà wọ̀ báwọn sára rẹ̀. nígbèrè yìí wọ́n sọ pé kí obìnrin ó fi lọ́nà ó ti bímọ méjì àbí mẹ́ta lẹ́yìn ìgbà wọn ó wá kú ìjọba ọlọ́run á ní kó lágbẹ̀ẹ́ ìtúnà ó wá ń gbìyànjú láti ṣàlàyé ìdí ní ìfún baálé rẹ̀ wọ́n bá lè yẹ̀yà òun náà yẹ̀yà tẹ̀sí àbá sálàbí tó ọdún tó gbádà fún wa ní àwọn ọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ kí ni ó lè bá ìlú ṣe tó lè ó sì fi fún bíbọ̀ sí alàbà pọ̀. Ìbíbẹ̀ ìbéèrè tí ó dá púpọ̀ ni, sọ irú ẹ̀ máa ń ṣẹlẹ̀ sí àwọn tó dáyà níbi sallallahu alaihi wasallam, ó máa ń ṣẹlẹ̀ sáwọn obìnrin tó jẹ́ pé obìnrin ó jẹ́ mùsùlùmí, òtí bá yóò jẹ́ pèsè pẹ̀lú ọkọ rẹ̀. Sọ nígbà tí ó bá yá yóò wá gba ìsìlámù, so Ah, inú eléyìn yóò jẹ́ automatic divorce ní máa jẹ́ nígbà yà lẹ́bí sọ̀rọ̀ àwọn alẹ́wọ̀sẹ́lẹ̀m àmọ́ta wá wọ àwùjọ wa lónìí níbi àwọn oníbíjà àwọn jálà yìí kò tún tún bẹ́rẹ̀ wọn tó ju àwọn nǹkan ẹbọ lọ ẹ̀dìbà àwọn ìpé kó sáko súnà lẹ́bí sọ̀rọ̀ àwọn alẹ́wọ̀sẹ́lẹ̀m wọ́n yẹ tẹ́wò ó kàn yé ti súnà so téèyàn bá ti lè bá ẹni tí ó hèdì ẹ̀ Islam téèyàn fẹ́ gẹ́gẹ́ bí ọkọ ó ti bá àwọn ìdí kò sí tí ó jẹ́ solution rẹ̀ nǹkan méjì náà inú kẹ́ni ó ní àdìkó náà lágbọ́yé kó mọ̀ tẹ̀lé súnà ẹ̀rọ wà wà lọ́kọ̀ àbí kí ẹ ti ta ìkànnì méjèèjì ni tó ó náà lọ́kọ̀ àti pé sọ̀rọ̀ àkùtà rí yẹn ó ní tẹ́ tí ń ṣe fún amẹ́sì pé àdìkó darí òun ó ní tẹ́ tí ṣẹ̀dá abẹ́kó fi fún wa kìí ṣàbúrú kìí ti ṣe àrùn nítorí pé láyà mẹ́jì sọ̀rọ̀ wà lọ́wọ́ sẹ́lẹ̀ àwọn èèyàn máa ń kọ́ àwọn lẹ̀ àlẹ́mẹ̀sì ní pé wọ́n fẹ́ ti fara yín lẹ̀ Abdullahi ibn Umar ó kọ́ ìyàwó rẹ̀ lẹ̀ àmúgbàjọ́ fi kọ́ lẹ̀ nígbà tí ń ṣe háìdọ̀ lọ́wọ́ ni àníwá ni ó dá lọ gbà padà tó bá gbà padà àwọn tó bá tó wá mára tó ti ayé lọ́wọ́ tó wá mára míì kò tẹ̀ wá tún kọ́lẹ̀ àníbí ò kọ́ ní nítorí pé ó ní pépè ti ayé àwọn ọ̀rọ̀ ni tó kẹ́bẹ̀ náà ni zayn zayn tó ń ṣáàrì òun náà kọ ìyàwó rẹ̀ lẹ̀ fún àníbí ló padà fẹ́yàwó tó kọ́lẹ̀ tó bá àníbí òbí tako tó tá bá ń wá tá bá lágọ̀ọ́yẹ̀ ẹ̀sìn tí ọkọ̀ rọ̀ òsì lágọ̀ọ́yẹ̀ ẹ̀sìn sáré ìgbìyànjú lórí ẹ̀sìn tó táwọn afẹ́kọ́ tà àti kí ìyàwó ṣàìbọ́ sí irú ẹni bẹ́ẹ̀ òun ni ó mú yàn tí ó fi ṣekele tí ó fi rí ẹ̀sìn sí Allahu ta'ala a'lam. ó kò ní gbọ́dọ̀ méjì ti agbèrè alákọ̀ọ́kọ́ pẹ̀ òun ni pé èèyàn kan béèrè ó ní ọkọ̀ òun àti ẹ̀ màá jọ ń pè kan náà ibi táwọn ti jọ ń pè é òun ní òun ló rà ó pọ̀ rẹ̀ ló wà níbi ìwé ilé wá ṣe bí ọkọ̀ wá nígbà ìpín òun fẹ́ fẹ́ yàwó ẹlẹ́kejì nígbà tó wà náà fẹ́ fẹ́ yàwó ẹlẹ́kejì inú ilé tí ìyàwó nìyẹn ibẹ̀ náà ló fẹ́ pé ìyàwó yẹn wò gbàtí àwọn ọ̀rọ̀ kọ̀m̀plẹ̀n ọkọ̀ wa sọ fún pé a òun lòun ní ilé òun náà lòun ti ní ìyàwó so òun sọ fún pé òun lẹ́tọ̀ọ́ láti gbé ìyàwó ẹlẹ́kejì wọ inú ilé yìí kí kí lè lè advice wa lórí ilé yìí ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ àgbọ́yé ni ìgbogbo ìnàmà wà náà káàkọ́kọ́ fẹ́yàwó méjì inú ìlànà mẹ́rìnkọ̀ wà wà lẹ́wọ̀ sẹ́lá ló wà èyí gbọ́dọ̀ tábò obìnrin tó fẹ́yàwó lólé kò gbọ́dọ̀ tábò àmọ́kọ̀dọ̀ pẹ̀lú wà nínú papọ̀ ẹ̀ẹ́dúró ìtumọ̀ nígbà rẹ̀ tó wà ní ẹ̀ńtàkùn kan náà ìgbé ilé ìgbẹ́jọ́ tó pé àyè wà pé kájọ máa fún ara yín nínú yàrá kan tó kó wá ní torí pé báyà wọ́n náà ní ẹ̀tọ́ sí ilé yẹn kó wá sí ní kó wá ní òní ìgbàrú ìjọba ìláyé tó kí èèyàn bẹ̀rẹ̀ ọlọ́sùn hánà owó wọ́ta hánà tó òfin ọlọ́sùn hánà owó wọ́ta hánà ní kí èèyàn bẹ̀rẹ̀ owó mẹ́ta mẹ́rin tó kò sí ní ìṣẹ̀lẹ̀ ìpè bẹ́ẹ̀ tí èèyàn bá bẹ́ẹ̀ àwọn ológun ìpè ìwò wọ̀rọ̀ tó pẹ̀lú ìgbà ìgbà ìdè kan tó kọ̀lù kan gbẹ́rẹ́ gbọ́kọ̀ ni òtí bá wọn tí ìbá ti lórí yàrá kankan ni wọ́n jọ wà. àwọn yàrá ní ìsọ̀rọ̀ wàrà ayé ọ̀sán làm ibi tí ogun wọn wà ààyè kankan náà ni yàrá wọn kọ̀lù kúrẹ́ àbẹ̀lẹ́gbọ̀gbọ̀ òtí bá wọn nù. tó ẹni bá ń gbé kí ìjọba ènìyàn wa tó máa tòtò bá fẹ́ kó rí ojú ẹ̀jú láti máa tẹ̀lé láàrin wa tí ó bá tẹ̀lé láàrin wa ẹja tó gbìyànjú láti fi tẹ̀lé lẹ̀ àwọn tó bá bá bọ̀ ló gbọ́dọ̀ máa tẹ̀lé dé tó àmọ́ irú nǹkan báyẹn èmi wọ ohun tí nǹkan báyẹn bá tẹ̀lẹ̀ sí ibi tó máa ń torí ẹ̀ kó wá ní owó lé ọkọ̀ òun síta pé torí pé òun nílé àbóhun àbáwọn jọ nílé àbóhun wa ní gbẹ̀mí láàyè tó mùsùlùmí àwọn àgbàdo ànábì lóbìnrin wọ́n tún máa ń ẹlòmíì máa ń tọ́ka ọkọ̀ ẹ̀gbọ́n fẹ́ẹ́ ní báyìí látara dáadáa tó máa mọ̀ pẹ̀lú ẹ̀ tó ẹ̀jẹ̀ ká gbìyànjú láti jọ ó mọ̀ jẹ́ pé àwọn ìyá àgbà ọmọ òun pé àbíyẹ̀ tó pẹ́sẹ̀ yìí ìdáadáa rẹ̀ sọ ọlọ́wọ́ sàánú wa. Now, gbogbo tó kẹ̀wọ́ ni pé wọ́n ní kí ló ẹ̀rí pé ká máa sí òkú sí tẹ́ torí lẹ́ẹ̀kẹ́ ńgbà tó ń sọ̀rọ̀ àwọn ọkọ̀ mọ́ tún ẹ̀rí wípé Aisha rọ̀bí ọlọ́ àná wípé inú yàrá rẹ̀ ìbẹ̀rẹ̀ ọ̀sẹ̀ àlẹ́wà Muhammad sallallahu alaihi wasallam sí ìbẹ̀rẹ̀ ìrìnàjò àgbàtò sí nígbà tí agbọ́tẹ̀kù àti àníwà Muhammad sọ́lọ̀ ọ̀tọ́nà tó wà bẹ̀ tí a ṣà tó ń sọnù yàrá náà ní tẹ́sùn kí ní bẹ̀ ní bẹ̀rẹ̀ wọ́n tó wá gbé orí ọ̀dọ́ aláwọ̀ ẹni wọ́n gbé wọ́n bá ń bẹ̀ lẹ́yìn ìgbà ló tó wá jáde kúrò ní inú yàrá ọ̀dọ́ wa ṣàlàyé ìjọ dáadáa ṣé ìyẹn mú níbi carpet wọ́n àgbẹ̀bẹ̀ wọn gbẹ̀ ni wọ́n sì wọ́n ti ṣe ìjọba yìí sí lẹ́tọ̀ nínú ṣẹ̀ríà. dẹ́kẹ́sì ẹlẹ́kẹ̀ẹ́kì wọ́n ní ṣé obìnrin nínú yàrá rẹ̀ tó wà tó dẹ́gbẹ́ ní kí tó lè ṣe jáàrì tó tó lè ka alfa'an. dẹ́kẹ́sì ní ti lọ́bà ìpé tí a bá lẹ́yìn ìgbà tí ìrẹ́jọ́ ìrẹ́ta so oníbẹ̀rẹ̀ ilé fún àfikún pé irú ìjókòó fún ẹ organize táwọn obìnrin náà àwọn ọkùnrin náà ní ti ẹ̀ pé káwọn organize táwọn ọkùnrin náà kọ́lọ̀ kó sànà náà. Ẹ̀sìn alákọ̀ọ́kọ́ ni pé wọ́n ti ànábì sallallahu alaihi wasallam sí inú yàrá Aisha náà ẹ̀rí tó iṣẹ́ ìwọ̀n táwa ń pẹ́ sí lọ́pẹ̀ ní àárín lọ́pẹ̀ náà ti pé ọ̀rọ̀ bánàbí ọ̀rọ̀ bánàbí ìgbòho àti bánàbí ìbánàbí àbójútó bánàbí òṣìṣàkó pé ìkàyọ̀ dáa so àárín inú iṣẹ́ inú iṣẹ́ àdáwùsọ̀ wà wà rẹ̀ ọ̀tọ́lá iṣẹ́ iṣẹ́ ni wọ́n máa ń sòkú láì sáńpẹ̀ ní àlùbàfẹ́ so àyè ń bẹ̀rẹ̀ ní olóòlù ìwọ̀n ni wọ́n máa ń ṣe gbogbo òkú tó bá ti máa ń ṣú nínú àwọn tàbí àlẹ́bí àwọn tó jagun bá jẹ́ ìwọ̀n náà wọ́n ti wọ́n sí àtàwọn ẹlòmíràn tí wọ́n kú ibẹ̀ ni wọ́n ti wọ́n sí so ìgbà àti rí ẹ̀rí nù wípé ibẹ̀ ni wọ́n máa ti gbogbo òkú sí ẹ̀rí ìrẹ̀ ní ẹ̀rí tó ju aláyà mẹ́bí sí ìrìsì ní gbogbo tàbá dé bẹ́ẹ̀ àbà mẹ́ tó kí wá ní ibà wá bẹ́ wádìí ìrìsì ní pé kí wá ló fà á tí òfin fi ànábì náà sí ibẹ̀ tó kò ní ìgbàgbọ́ fà ló fà ẹgbẹ́ kí ni ànábì sọ̀rọ̀ wá wàlẹ̀ ọ̀sọ́là nínú hadith kan tí àti ànábì sọ̀rọ̀ wá wàlẹ̀ ọ̀sọ́là tí ó sọ nígbà tí ó kò sálámà tó rọ̀ nígbà táwọn lọ sí Habasha Ethiopia wọ́n á ní báwọn bá dé mọ́sálásí ó ní àwọn bí àmọ́sáàsì kan ilé ìjọsìn kan tó pé àwọn rí pé wọ́n ya àwòrán àwọn àfáàná ńlá àwòrán àwọn èèyàn sínú tọ́ọ̀tì yẹn ànábì wa sọ fún wọn pé àwọn tẹ́ rí yẹn tí àwọn ànábì wọn bá ti kú wọ́n wà á kọ́ lé ní sàárè wọ́n máa kú sí sàárè wọn bá wà kọ́ ilé lébẹ̀ àbí kan kọ́ mọ́sálásí rẹ̀ wọ́n wá jọ́sìn so ànábì nígbà tánábì wá sọ lẹ́yìn tó wá hánà wọn ibi eléyìí tán ìgbà tó wá kú sí àkánábì kú tánábì wà lé ní ààrẹ ànábì wá ń sọ àdìsí pé láàánà Allahu yahuda wa nasara Allah subhanahu wa ta'ala tó bá wọn tẹ́bi lórí yahuda àti nasara ìtàkàdù kòbóra abiyarihim masajid ibi wọn sọ sàárẹ̀ àwọn ànábì wọn wọn sọ di masáàjì ìdájí ń kírun kò dé báwọn so ànábì tó máa ń fi àdúrà kan nígbà tánábì wà lórí ààrẹ ìgbà Allahumma la taj'al qabri watanan ife ìrẹ́ ọba mi mọ́ sọ kàárẹ̀ mi ní òta tí àwọn èèyàn máa ṣe kíni tí wọ́n máa jọ́sìn fún. inú hadith mi Ànábì sallallahu alaihi wasallam ó hánà ó ní látẹ́jà lú qabri aidan ipe ẹ sọ kàárẹ̀ mi ní bí ọdún tẹ́ máa lọ tẹ́ máa parabẹ̀ lẹ́ẹ̀mẹ̀wàá wa sallu alayya aina ma kuntum gbogbo bí tẹ́ ti wà ẹ má sọ̀rọ̀ láti fún mi Ànábì sallallahu alaihi wasallam yóò sì máa dọ́dọ̀ mi. nàá gbàtà nàbí wàá kú tánàbí kú tán àwọn sàbí wọ́n wá jòkó wọ́n ní kó láti wá ṣe kó láti rí ànábì báyìí kó láti sin ànábì tó gbogbo wọn bá rò pé káwọn abá ànábì kó láàmọ̀ rí ànábì ni wọ́n padà wá panu pọ̀ pé ẹni káwé ànábì lábẹ́ aṣọ ni akọ́bà rẹ̀ ni akọ̀mọ̀tọ̀ ọbọ̀nú àtúntàbí ìwé ànábì tó wà wà lẹ́wọ̀ tó wà wà lẹ́wọ̀ tó wá ṣẹlẹ̀ yẹn tán ó tó wá tó wá ṣe fanfa so anabi uh, abubakar rọjí ọlọ́wọ́ àmì kọ́ wá ní òun rántí hadith pátá anabi sọ ipe gbogbo òsí anabi kan tí ó kù àyàfi fún wọn máa ń ṣe ibi táwọn bá kú sí náà máa ń ṣe anabi sí wọ́n èyí òkú anabi káàkiri ibi táwọn anabi wá ti kú àyè náà ni ó fi fún wàtí wọ́n sọ̀rọ̀ yìí gbogbo wọn dẹ̀ gbàgbẹ́ ẹ̀ pé ah, ọ̀dọ́ gbàgbà sọ yìí ó gbọ́ lẹ́nu anabi nílò gbọ́ so wọ́n wá ṣe ibi táwọn anabi kú sí wọ́n wá ṣe àmì síbẹ̀ wọ́n wá jókòó ẹ̀kọ́ bẹ̀ ibẹ̀ náà wọ́n wá gbẹ ilẹ̀ yẹn sí so ibẹ̀ yẹn kèé ṣe mọ́sáàsì nígbà yẹn kì í ṣe mọ́sálásí ìgbà tí ń kírun nígbà wọn. tó gbàtọ́ wá jẹ́rẹ̀ síbẹ̀ wọ́n wá sí ànábì sallallahu alaihi wasallam síbẹ̀ tó gbàtọ́ wá ti wá sí ànábì sallallahu alaihi wasallam síbẹ̀ yẹn ànábì bẹ́ẹ̀ títí gbàtọ́ Abubakar wá wà lérí kọ̀lífà Abubakar wá tọrọ lọ́wọ́ Aisha tó jẹ́ ọmọ rẹ̀ ìpé àkóhùn tó wà lẹ́gbẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tí ká sì wù sí ẹgbẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹ̀rí pé wọ́n wọn ò sì ní ìsìnkú ìdánábì síbẹ̀ wọn ò lẹ́sìn ẹlòmí ìsinmi lórí ìfọ́ àmọ́lùsọ̀rọ̀ àwọn àríwọ̀ sẹ́lẹ̀ tó látara pé òun fẹ́ àlùbáríkà kan sí òun sẹ́gbẹ́ àmọ́lùsọ̀rọ̀ àwọn àríwọ̀ sẹ́lẹ̀ ni ó bá àdáhùn sí àlùbáríkà síbẹ̀ tó irú rẹ̀ náà ni Aisha irú rẹ̀ náà ló wu Aisha irú rẹ̀ náà ló dẹ̀ wu ọmọ ìrọ̀lẹ́ aláwọ̀ àrùn tó tẹ́lá lọ́wọ́ àdíjì Aisha tí mo sọ yẹn láti mọ̀ pé iṣẹ́ náà máa ń ti òkú sí Aisha wa sọ níbi ìgbẹ̀yà àdíjì pé ó dáa tí ó mọ̀rù bá ti kú ìgbé ẹ̀sìn mọ̀rù pé tó bá dìgbà tó náà bá kú ká lọ sí ibi tí àwọn yòókù sí inú àwọn ìyàwó ànẹ́bí ẹnìkan tí òun lọ iṣẹ́ ibi tó ìbẹ̀rẹ̀ náà sí àwọn tó kú ìyàwó ànẹ́bí tó wáwọ́ lọ́sílẹ̀ so eléyìí náà túmọ̀ tó fi ni pé iṣẹ́ ni wọ́n máa ń fi òkú sí ó ti bá rí so tábàwá lọ wò ó gẹ́gẹ́ bí tó wà lákọọ́lẹ̀ nùtàn á rí pé ibẹ̀ yẹ èsè ara èsè mọ́tíláṣí rárá tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ so nígbà tí ìkánú kánú àwọn pàlípà tó bẹ́ẹ̀ sẹ́ni mọ́tíláṣí tó ẹ̀tẹ́ di mọ́sájá ní sallallahu alaihi wasallam olú ẹ̀tẹ́ jẹ̀ ní sáìdì ọ̀nà bẹ̀rẹ̀ tó fi débẹ̀ so ìwọ́n tó wá nígbà rí àlẹ́ sallallahu alaihi wasallam tó ti wà ń bẹ̀ yẹ kò lẹ́tọ̀ọ́ àárí ẹ̀rí pé bá nítorí pé àti lẹ́yìn tí ànábì sọ ó tọ́ka pé láti sọ lú ìlà ìkòkò ipe ẹ̀rọ máa kírun kọjú sáré ìsáré lọ́wọ́ náà kọjú sáré kan máa kírun wà láti ẹ̀sìn sọ alẹ́ ẹ̀sìn mọ́mọ́ ìdíkòrò lórí. so látara tí kọ̀tà náà ti kọ́ yẹn ó tún wà ipe nípa bí ìsáni gbọ́n ipe àìsà ò ní tún máa kírun tó máa kọjú síbi àwọn sáré ìbáyẹn ma so àmọ́ yóò tún àkókò máa gbé inú yàrá rẹ̀ kó tún wà yẹn ìfẹ́sẹ̀ obìnrin fẹ́sẹ̀ obìnrin tó ọ̀rẹ́ sí irun rẹ̀ káyẹ̀ láti máa ka Al-Qur'an wallahu ta'ala a'lam so obìnrin ó yẹ kí ó kọ́bà irun rẹ̀ tó jẹ́ òun lára rẹ̀ nígbà tó wá fẹ́ ka Al-Qur'an àyàfi ojú rẹ̀ ẹ̀sùnwà lórí tó bá ń kírun àwọn mẹ́wàá tó bá ń kírun àwọn ọkùnrin títí káwọn èèyàn àmọ́ tó àwọn àwọn àkọ́bá dá wà nínú ilé ẹ̀ yóò sí ojú ẹ̀lẹ̀ tó fi máa ka alùkùránì gbogbo máa ka alùkùránì pẹ̀lú òwò ọjọ́ àwọn ti gbogbo ìgbàgbé pé èèyàn wà ní òwò nìyẹn bọ̀tá bá ń bá wá gbàlérò pẹ̀lú pé kó kọ́bà

bọ̀dọ̀ yóò bí ẹ̀kú lẹ́yìn tó bá ti ká èèyàn náà tó wà rí ìta bẹ́ẹ̀ láàrin kan ni àwọn tó bá wá rí ìta àpáta àtùmọ̀ tó ti kàyẹ ó ti gbé pátá ó ti gbé ìròyìn ẹ̀kúnyà ní ìjọba ọ̀pọ̀ ní àwọn pátá ọ̀pọ̀ ààrẹ. wọ́n ní kẹ́ ọ̀gánáìzì ẹ̀ fáwọn ọkùnrin náà. alhamdulillah adúgbò fún ọlọ́wọ́n ọba a ti dé òkun lẹ́kítọ̀ ti tò ní kí ọlọ́run kó ẹni kọ̀ọ̀kan wa kí ọlọ́run tó san wá olóore pẹ̀lú kó ọlọ́run títà ti lẹ́nu. ní next week inshallah òun náà ní program yóò ti wáyé sátọ̀dé tí ń bọ̀ lókè lọ́hùn. atọ́ àforíjì tó yẹ ká sẹ́ka tó bẹ̀rẹ̀ lónìí náà ní environmental ọlọ́run kó ṣe àmì ẹ̀ṣẹ̀ àwọn ọ̀sán